ẹ kálẹ́ o ẹ̀yin tèmi bóò lójú ọjọ́ lọ́dọ̀ yín a ìsinmi weekend happy saturday bẹ́ẹ̀ náà ni happy náà ni ṣé wọ́n ti gbé mi dọ́dọ̀ yín mo fẹ́ play fídíò kan ni òkú tó di wípé eh, kí ó tó di pé màá play ẹ̀ mo fẹ́ make sure páwọn èèyàn ti wọlé ọ̀gbẹ́ni Bobby ló wà lórí ètò ẹ ṣe bẹ ṣe ń wọlé lọ́kọ̀ọ̀kan ìjèjì yẹn bẹ ṣe ń wọlé yẹn náà mo bá ń pín o ẹ um, the first thing tẹ́ kọ́kọ́ tẹ̀ ni share share button èmi ni ọ̀gbẹ́ni Bobby ẹ tẹ́ mọ̀ bí ẹni mò ń wò èmi gangan lèmi wọn ò nífẹ̀ẹ́ lomi ṣe mí ẹ kálẹ̀ ẹ kú òwúrọ̀ ẹ kú ọ̀sán ẹ kú gbogbo ìgbà gbogbo <laughs> ìgbà tó bá wà lọ́dọ̀ ìbójú òun rọ̀ ni àbí yìnyín ń fọ́ọ̀lù tiyín fóònù kejì tí mo fẹ́ fi play ẹ̀ yìí ń wọ̀n bóyá yóò loud ṣùgbọ́n mo fẹ́ fún yín ní update lórí ọ̀rọ̀ Yorùbá Nation a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó dá wa sí di àsìkò yìí tó jẹ́ kí bẹ̀bẹ̀ ọmọ ọbẹ̀ tó jẹ́ ká mọ̀ wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá mi love tẹ́ ń bá mi like á jọ ṣètò ní pẹrẹmukẹ ní àṣálẹ́ yìí ni ọmọ Yorùbá àtàtà lèmi ọmọ òwò olódò ọba ọmọ àtẹnigbọlá ọmọ àtẹnigbọrẹ ìwó tí ò nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ ẹ̀rú ẹwẹ́ láàbí ìṣọ̀lẹ̀ adébọ̀yì akra wọn ní boss ní ṣe bọ́ọ̀sì ọlọ́run ní boss ọlọ́run ní ọba tí ó jẹ́ ọ̀gá gbogbo wa mo kí n bẹ́ ṣe wọlé nǹkan kan jẹjẹ ẹnjìnìá Abíọ́dún Olúmídé ẹjọ́ ẹ bá mi pín program yìí mo fẹ́ sọ̀rọ̀ lórí update nípa Yorùbá Nation ṣé ẹ rántí wípé last time tá a ṣe show mo sọ fún Ìmúlára náà ti ti ẹsẹ̀ bọ́ ní ìsìn àtijọ́ ti ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà Yorùbá Yorùbá pọ̀ káàkiri Yorùbá wuyì Yorùbá lẹ́yẹ Yorùbá dùn yorùbá níláárí yorùbá ní ìwà ọmọlúàbí kì í sì ṣe àkísẹran ìlú kan a ti ń gbọ̀rẹ̀ gẹ̀jigẹ̀ ní ìsìn nígbà tí àwọn tó wá láti ta àwọn tó jẹ́ foreigners àwọn àlejò àwọn àjèjì tó bá ń bá wa gbé yorùbá wa lárugẹ kí ló wá kí ni ó ṣe àwa kí là á lò kọlù á kí là lò rọlù á táwa náà ò ní gbé nǹkan wa. Lo, lárugẹ nítorí wípé bá a bá ṣe pé nǹkan wa náà sì bá wa pé bá a bá ṣe gbé ìgbà wa náà sì bá wa gbé o ẹ jẹ́ àfẹnu re àti ọkàn re pé Yorùbá o gbogbo ẹ̀yin tínú ń bí tí ọkàn fìmọ̀ ṣọ̀kan pẹ̀lú lórí ọ̀rọ̀ Yorùbá nation bóyá torí ẹni tó ń kó wa jẹ àwa náà gbà fọ́gà wa ni o bá a ṣe wọlé dé yìí náà làwa náà gbà fọ́gà wa bẹ́ẹ̀ ni ẹ ń bá ṣẹ̀fẹ̀ join náà àwọn tá a bá bá ńlẹ̀ náà ni a kì í wọn kú iṣẹ́ pé wọn kú àlọ àwa tá a sì ń bọ̀ náà tá a ṣe ń bọ̀ tá a bá wọn àwọn náà ó kí wa kú kú àbọ̀ ẹ bá ṣe ń ṣe náà sì mọ̀ pé kíkí pọ̀ nílẹ̀ Yorùbá nítorí ẹ̀ ni mo ṣe kọ́kọ́ kí ẹ̀yin tèmi àti kí Ọlọ́run Ọlọ́run tó dá wa sí tó dẹ ẹ̀yin tẹ́ ń wò mí náà sí tó jẹ́ àmọ́ ríra wa Solomon Alfa mo kí yín o Adébọ̀yé Akram mo kí yín agbóró gbà fọ́lọ́run mo ti gbà fọ́lọ́run mo gbà fún mo gbà fún ọláìdé ọláwùmí mú kí yín o gbádégẹsìn adédọyìn ọláyànní lọlẹ sáàbàdà tèmítọ́pẹ́ sùràjù mú kí yín ó dáa kí ni mo níwá fún yín léni ẹ rántí wípé bàbá wa Sunday Igboho wọn fún àwọn fúlàní ní ìwéré ilé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìwéré ilé wọn fún wọn ní ọjọ́ méje ìyẹn ultimatum tó lóyìnbó ń pè ní ultimatum wọn fún wọn ní ọjọ́ méje wípé gbogbo àwọn apànìyàn tí wọ́n darapọ̀ mọ́ èèyàn àwọn èèyàn bíi ẹranko àwọn ẹranko bíi èèyàn tí wọ́n pera wọn ní Fúlàní herdsmen pé herdsmen ẹ kì í ṣẹyọ kan pé kán kóra wọn kúrò ní ìwéré ilé kí ó tó di ọjọ́ méje ẹ sì mọ̀ pé ìwéré ilé náà tá mọ̀ yìí àwọn náà ní wọ́n ní apàṣẹ wà wọ́n ní kábíyèsí ń bẹ wọ́n bínú òtútù pọ̀ <clears throat> wọ́n ní kábíyèsí ń bẹ o kì í ṣe pé bóyá kábíyèsí náà ò sí ń bẹ àbí bóyá kò sí àṣẹ lẹ́nu kábíyèsí mọ́ ṣùgbọ́n ó fẹ́ẹ̀ ju ipa kábíyèsí lọ ẹ bá ń pín program yìí ẹ bá ń pín ẹ bá ń pín ẹ bá ń pín kó kalẹ̀ kó oko ní ìsìn ọjọ́ méje ti pé torí on the twenty third ní Sunday Igboho òòṣà baba Dami ni wọ́n fi ohun ránṣẹ́ nítorí kán sì tó fi ohun ránṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ohun mọ́ ẹwọn àwọn ayé sọ ọ̀rọ̀ ti pọ̀ jù kán tó fi ohun ránṣẹ́ ohun tán fi ránṣẹ́ ni mo fẹ́ sọ ohun tán fi ránṣẹ́ gangan ọ̀pọ̀lọpọ̀ gan òfin tí ara wọn gbọ́ wọ́n kọ lè bó o torí ọ̀pọ̀lọpọ̀ rò wípé wọ́n kàn sáré kó ìdà wọ́n kó bọn wọ́n fẹ́ẹ́ rí ìjà tó ra ti gbọ́ páwọn ọmọ wọn wọ́n ti lọ sí ìwéré ilé wọ́n ti lọ lé àwọn ọmọ fúlàní yẹn pa wọ́n ti ẹ̀bá kankan nù wọn àyíntọ́ bá sọ ohun táwọn aráàlú sọ àti bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ń ó pilẹ̀ fún yín tí ó bá láòdù tó ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ sọ ohun tí bàbá wa Ìgbòho ṣá sọ gangan torí wọ́n ránṣẹ́ sọba wọ́n ránṣẹ́ sí ìjòyè wọ́n ránṣẹ́ sí aráàlú wọ́n ránṣẹ́ sí gómìnà wọ́n ránṣẹ́ sí ààrẹ Tinubu torí nǹkan ò lè máa ṣẹlẹ̀ Nàìjíríà káàrẹ Tinubu máa wòran n tí Amẹ́ríkà fi yàtọ̀ nù n tí Europe fi yàtọ̀ nù bó ṣe èèyàn kan ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ ní Palestine àti Israel ní àwọn ní Gaza Hamas àti Israel ẹ rí i pé gbogbo àwọn ọmọ Amẹ́ríkà tó farapa àti èyí tó bá lọ gbogbo wọn pátápátá nítorí ẹ̀ wọ́n kógun wọ́n kó wọ́n kógun wọ́n ran Israel lọ́wọ́ eléyìí ni ó kù díẹ̀ káàtó tí ò tí ì mọ̀ ṣẹlẹ̀ Nàìjíríà ṣùgbọ́n ń sáré kan tí bàbá wa Ìgbòho èbó náà sọ á sọ àkórí ẹ̀ ní Yorùbá á kó gbogbo ẹ̀ á kó á kẹsẹ̀ járí ẹ̀ ní Yorùbá wọ́n ní in a statement issue on Sunday ní. Ni on the 23rd. She 23rd ni Sunday, I mean 24th, Conway. Igboho said farmers in Yoruba land and in any part of Nigeria deserve safety. Ó tọ́ ni wọ́n ní gbogbo àwọn àgbẹ̀ ni ó yẹ kán dáàbò in any part of Nigeria tí ìṣẹ̀lẹ̀ Yorùbá nìkan wípé gbogbo àwọn tí ń pera wọn àwọn jàǹdùkú tán láwọn da ẹran kiri nfẹ́ pé ìyẹn ní èèbó ni tán láwọn ń da ẹran kiri pé wọ́n jẹ́ kí àwọn àgbẹ̀ wa kan rí mú wọn jẹ́ kán fẹ́ dọ̀ lórí òróǹro wọn ní the statement reads we are calling on the police the department of state security dss nigerian security and civil defence corps nscdc and the nigerian army to address the security breaches now before the situation gets out of hand ṣe rí pé gbogbo wọn náà ránṣẹ́ sí wọ́n dárúkọ dss wọ́n dárúkọ àwọn army wọ́n dárúkọ eh, police wọ́n dárúkọ ìjòyè wọ́n dárúkọ ọba aládé wọ́n dárúkọ nscdc eh, àwọn civil defence náà gbogbo wọn ni wọ́n dárúkọ wọ́n pè wọ́n sí ibi àpèjẹ ìdáàbòbò yìí eh, àpèjẹ ìdáàbòbò ni wọ́n pè é wọ́n ní inú wa bàjẹ́ nítorí wípé pípa tí wọ́n ń pa àwọn àgbẹ̀ tí ò mọ nǹkan kan tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tán kàn ń pa wọ́n tán ń kógun wọ̀lú tí wọ́n sì ń fi ẹran dídà tán fi ń bojú wọ́n ní ó kọni lóminú o ó sì mú ìbànújẹ́ bá ọkàn àwọn wípé ó bu ó bu àbùkù lu ìṣe rere nínú àwùjọ wípé ara tí ó sì máa ń dá wàhálà lẹ́rìí ní àárín ẹlẹ́yàmẹ̀yà ó sì tún kún ara tí ò jẹ́ kí oúnjẹ wà ebo ni mò ń kà ẹ mo kàn ń sáré mo sáré yìí sí Yorùbá ni pé ara tí tá a bá ń sọ pé ìlú le ìlú le kò sóúnjẹ ń gbòòrò ìwọ̀n bá táwọn àgbẹ̀ wa tún ṣe ní oko pé wọn jẹ́ kán ráyè ṣe wọ́n ní the recent investor lebo pé ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n káwọn àgbẹ̀ wa mọ́kò wípé kì í ṣe àgbẹ̀ nìkan náà pa o pé wọ́n pa àwọn tá a mọ̀ sí àmọ̀tẹ́kùn Eh, security náà pé wọ́n ti pa àwọn ọlọ́pàá náà níbẹ̀ ò pé kì í ṣe àwọn ọmọ ìwéré ilé nìkan ni wọ́n pa tí wọ́n sì ń tún dún mọ́ owó mọ́ ooru wọ́n ránṣẹ́ sí gọ́vnà Mákindé wọ́n sì tún ránṣẹ́ sí ìkejì wọn náà Prince Dàpọ̀ ní Ogun State nǹkan eh, sọ náà nù wọ́n ní wọ́n ń dún mọ́ ooru mọ́ ooru mọ́ àwọn èèyàn pé ó tiẹ̀ wáá ya nítorí tiẹ̀ tún wáá yarú àwa ìlẹ́nu ọ̀rọ̀ tí bàbá wa Sunday Igboho tán fi ránṣẹ́ nù ọjọ́ méje kan tó di pé wọ́n fún àwọn fúlàní ní ọjọ́ méje wọ́n ti kọ́kọ́ fohùn ránṣẹ́ sí bàbá wa tinubu wọ́n fohùn ránṣẹ́ sí gọ́vnà ṣèyí àti prince eh, dàpọ̀ ní ogun state ìyẹn gọ́vnà wọn ń bẹ̀ wọ́n fohùn ránṣẹ́ sọ́ba wọ́n fohùn ránṣẹ́ síjòyè ẹ̀ ń bá létí kò gbọ́ ni nítorí wípé eh, yóò lé o tí ẹ bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tí wọ́n sọnù kò sí kò jayò pa rárá rárá ṣùgbọ́n àgbọn nǹkan gbogbo àwọn tó ránṣẹ́ sí ò ṣe DSS náà ò ṣe nǹkan kan ṣùgbọ́n bàbá náà gbọ́n bàbá fọgbọ́n sí i bàbá fi ìmọ̀ sí i bàbá náà ń ṣe ní mẹ̀lọmẹ̀lọ àwọn kan náà yọjú sí wèrè ilé lóòótọ́ ṣùgbọ́n wọ́n rán àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn ọmọ Yorùbá tí wọ́n dáńtọ́ tí wọ́n tó dúró tí wọ́n dúró ńlẹ̀ ìkan tiẹ̀ wà nù wọn báyìí náà tó jẹ́ wípé ẹ rò pé Sunday Igboho ni ó dì káká dì kókó gbogbo ohun tí bàbá mo ń wọ̀ sábẹ́ òun náà ni mo fojú sònùkùn wò mo rí i pé nǹkan bẹ ní abẹ́ aṣọ rẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ wípé wọ́n láwọn ará bíi ti sá lọ ṣùgbọ́n inú wa ò dùn tó bẹ́ẹ̀ ni kò tẹ́ wa lọ́rùn tó gbogbo àwọn ọmọ Nàìjíríà náà ní ti ń sọ mo ti wo prógráàmù Yorùbá Wuyì mọ̀ọ́mọ́ wò èmi ò sí nínú àwọn tí mo gbéraga tí wọn àmọ́ ṣe pé èmi náà kì í mo máa wo programu Yorùbá Wuyi àtàwọn míì tí ń ṣe programu gbogbo abẹ́yìn náà ṣe máa ń lọ káàkiri street gbogbo àdúgbò káàkiri orí Facebook lèmi náà máa ń lọ ìgbà míì àmọ́ pàdé ara wa tẹ́lòmí ó sọ pé ah, bọ́bì kílẹ̀ ń wá kiri àwa tá à ń wò yín ẹ̀yin náà tún wá ń wò yẹn mo ní bó ṣe ń lọ náà nù àwa náà mọ̀ wọ àwọn kan àwọn kan la bá ń wájú irú àwọn Yorùbá Wuyi yẹn àmọ́rárí àsọ̀rọ̀ rí ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n ti sọ̀rọ̀ àwọn irú wọn ti wọ́n ti gbégbèsẹ̀ ṣáájú ṣùgbọ́n mo wo program yẹn dáadáa àgbà tí mo wá rí àwọn nǹkan kan tó kù tó yẹ kémi náà tún mẹ́nu bà ni mo ṣe ní kémi náà mẹ́nu bà nítorí pé àjọjẹ ní dùn wọ́n sì ní ká fọwọ́ ẹ̀wọ́ ní wọ́wọ́ mọ́ o Eh, ọgbọ́n ẹnìkan ò jọ ìmọ̀ràn ẹnìkan sùn ẹni tí bá ń parọ́ tanra rẹ̀ tàbí tó wá ń gbéra rẹ̀ gáǹsì ju ọmọ nàìjíríà tàbí yorùbá nation tó ní òun tó báyìí gbogbo ọgbọ́n orí òun àìmọye nǹkan tí mo jí lórí eh, ọ̀rọ̀ yorùbá wì gbogbo bó ṣe gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ àmọ́ wípé ibi kò sọ̀rọ̀ débi jẹ́ náà wá ní tó yẹ ká ṣe lórí ọ̀rọ̀ yorùbá kíni náà wàá sọ ní ìsìn pé kò tiẹ̀ kò sọ̀rọ̀ dáadáa kò sí kinní kan báyìí ló yẹ kó ṣe sọ kò yẹ kó rí bẹ́ẹ̀ n tó ń dà wá láàmú nìyẹn o ṣùgbọ́n èmi náà mú gbogbo àwọn nǹkan tí mo rò pé àtẹ̀mí náà bá fi kún yóò dùn yóò lárinrin ẹ jẹ́ a play fídíò yẹn fún yín bí lórí four percent ló wà lórí kinní mi ò kì í lò ó kì í charge ẹ̀ bó bá clear tó bó bá láòdù tó ẹ gbọ́ ẹ má bínú. Ìgbòho ní sọ̀rọ̀. Ó máa mú iṣẹ́. Ìgbòho ní sọ̀rọ̀. Àwọn ọ̀gá wa wà ń bí. Àwọn afẹ́ wọlé o, afẹ́ wọnú gbòbí ẹ̀ gbégbà ni bàbá yẹn sọ̀rọ̀ kábíyèsí. Bàbá yẹn sọ̀rọ̀ ń sì tó fẹ́ kọ́ńtradìtì ọ̀rọ̀ kábíyèsí o mo lè máa bára ìlú kó máa pa àwọn Yorùbá tẹ́lẹ̀ lóko tí wọ́n máa dúró sí i. bàbá yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní àwọn bìkọ́ wà táwọn ò lè lóko àwọn ò lè lọ sóko kábíyèsí pọ̀rọ̀ mọ́ ẹ mọ́ ó pọ̀rọ̀ ẹ mọ́ ọ lẹ́nu lórí ilé ẹnìkẹ́kan jáde síta mọ́. pé àwọn ń gbọ́ pé nílùú Ìwéré-Ilé àwọn tá à ń sọ yìí ti bo gbogbo òlú yẹn kò sẹ́ni tó lè jáde mọ́. ẹni tó bá lóun rí Fúlàní gbòòrò láti bí ọ̀gá wọ́n ní ẹni tó bá lóun rí Fúlàní níta látijọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ó mẹ́rin wá ó ní àwọn ni wọ́n mọ ohun tó bá wọn. wọ́n ní àwọn onígbàgbọ́ sọ pé wọ́n ní àwọn onígbàgbọ́ sọ pé àwọn akọ́lá pa wọ́n àwọn ni wọ́n para wọn sẹ́nu yóò káwọn ọmọ yìí mọ̀ ni. wọ́n ní nítorí ìdí èyí nípasẹ̀ ọba ògbóni tó ń bá yín sọ̀rọ̀ yìí. tí gbogbo yín mọ̀ dájúdájú bí ẹni mọ̀wó. oògùn ọ̀fẹ́ o. ìwéré ilé èyí tí ní ìwéré ilé kì í ṣọ̀lẹ. ìwéré ilé kábíyèsí ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ jagunjagun olóyè Sunday Igboho ẹ̀ka ní sùúrù fáwọn lórí ọ̀rọ̀ yìí wọ́n ní àlàáfíà ti bẹ̀rẹ̀ kábíyèsí ní kí n sọ fún yín pé àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. wọ́n ní aráàlú kan ní ìwéré ilé pé ó sọ̀rọ̀ nígbà táwọn dé wípé àwọn ò lè lọ sóko àwọn ò lè lọ sódò torí ẹ̀rù àwọn Fúlàní pé àwọn ọmọ bóyá sì sá sínú igbó pé ẹ̀rù ń ba gbogbo èèyàn kí làwọn ò wá jẹ iṣẹ́ oko làwọn mọ̀ àbí ṣùgbọ́n wọ́n ní kábíyèsí pa ọ̀rọ̀ mọ́ lẹ́nu torí ṣe àwọn pé kábíyèsí náà wọ́n fẹ́ ṣèṣe bí pé àwọn wà lórí oyè gbogbo nǹkan ń bẹ níkàáwọ́ àwọn kò sí wàhálà kò sá sọ sì mọ̀ pọ́rọ̀ ti ọ̀rọ̀ wéré ilé nìkan kì í ṣe torí pé fúlàní ètì wéré ilé náà ṣe wá lọ dáa tán ṣe lọ́ọ́ pààyàn ń bẹ̀ wọ́n ètì yorùbá náà ètì lápapọ̀ ṣùgbọ́n bàbá ń ṣe bí ẹni wípé ìwéré ilé nìkan náà ń dà fún aya bàbá òsì tó bàbá sọ̀rọ̀ lóòótọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹni tó kó àwọn èèyàn jẹ tí wọ́n lọ sí ìwéré ilé nípa ìfohùnsílẹ̀ tí bàbá wa àṣẹ tí Sunday Igboho pa wọ́n ní bàbá palẹ́nu mọ́ pé kò sí wàhálà mọ́ níwèrè ilé pé bàbá tiẹ̀ ń ṣe bí ẹni wípé àwọn tó tán àwọn tó dàjàkọ àwọn tó dàyàkọ wàhálà wọn pé àwọn ti rán àwọn òòṣà ń ṣẹ́ à mo ló dáa o ẹ mọ́ dá àwọn òòṣà ìlú ìwéré ilé nìkan dá ọ̀rọ̀ yìí o ẹ mọ́ dá àwọn òòṣà nìkan dá o torí ẹ ń pèpè pé káwọn kinní wà ń bẹ̀ gan òòṣà tá a fojú rí fúnra wa nítorí ẹ̀ ṣe ń pè ní Sunday Ìgbòho òòṣà bá a bá fi dá ti àwọn alálẹ̀ àwọn ará bíi wọ́n wọ́n wà ń bẹ̀ àwọn alálẹ̀ wà ń bodè ńgbà tán wọlé tán pa àwọn àgbẹ̀ ẹ̀yìn o àwọn àgbẹ̀ aroko bọ́dún àmì kò sálálẹ̀ o ṣùgbọ́n ṣé ẹ tiẹ̀ fáwọn alálẹ̀ lẹ́tọ̀ọ́ wọn ṣé ẹ gbàbọ̀dè lórí ọ̀rọ̀ àtòrí nígbà tí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ tán lẹ̀ mọ́ rántí àwọn alálẹ̀ àwọn alálẹ̀ ó ṣe kìnnì kan àwọn alálẹ̀ ó ṣe kìnnì kan nígbà tẹ́ ẹ ti fi ebi pa alálẹ̀ ẹ ti fi ebi pa wọ́n títí títí títí títí alálẹ̀ ò rí nǹkan jẹ kò rí nǹkan tọ́lá ṣùgbọ́n nígbà tó wá ṣẹlẹ̀ tán lẹ́yìn èèyàn mọ́ wá rántí alálẹ̀ ẹ mọ́ para ọ̀tàn ra yín ọba nípasẹ̀ táwọn ọba sọ ọba ti fẹ́ nu ara wọn sọ wípé kò sí wàhálà mọ́ o pé àwọn fúlàní ò sí ń gbòòrò mọ́ pé wọ́n ti sá lọ hmm, bàbá yìí ò fura yóò bá sì bọ̀ wọ́n ní páńṣá ò fura páńṣá já àjà ò fura àjà dìn ẹ onílé ò fura olè ní oko àwọn fúlàní tẹ ló sá lọ ta ló lé wọn ṣé àwọn ọlọ́pàá ti wá síbẹ̀ tó ní gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ kò dárúkọ ọlọ́pàá kan pé ọlọ́pàá wá bẹ́ẹ̀ àfọlọ́pàá ti ń sọ ààfin kò sì síbọn lọ́wọ́ rẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá ń bẹ̀ ṣáwọn ọlọ́pàá ló wá lé wọn ọlọ́pàá wo ọ̀gá ọlọ́pàá wo ló ti wá síbẹ̀ nítorí ẹ̀ mo ti ṣe program lórí ẹ̀ rí torí ẹ̀ mo ṣe lo picture tí mo lò tí mo pe ọ̀gá ọlọ́pàá ní Ọ̀yọ́ state nígbà tá a bá ń retí káàrẹ̀ dá sí táàrẹ̀ ò bá dá sí ó yẹ kí gómìnà ó dá sí tó bá ti kọjá apá gómìnà ó yẹ kí state police ká mọ nǹkan sí sí torí ẹ̀ mo ṣe pè pé kí bàbá ẹ kúrò lórí oyè o tí nǹkan ṣe lórí oyè ò bá yé wọn mọ́ torí àlemọ́ wo ẹ̀mí àwọn èèyàn mélòó gangan lẹ̀ mọ́ dúró dè kan pa kẹ́ ẹ tó gbègbè sẹ̀ a fẹ́ mọ̀ ṣé ó níye tẹ́ ẹ ń dúró dè kan pa kan gbẹ̀mí wọn kẹ́ tó wá gbègbè sẹ̀ ni àbí kí ló dé tí ẹ̀mí ọmọ nàìjíríà ò jọ yín lójú báyìí a mọ̀ ń sọ ẹ ìlú èbó ò dáa ìlú èbó ò ṣe kinní kan ẹ nàìjíríà ẹ mọ́ kúrò ta ló sọ bẹ́ẹ̀ fún ọmọjẹ kan parọ́ tán ara ara àgbádùn táwa ń jẹ ń bìrì lóòótọ́ àwọn ibìkan náà wà tán ti ń para wọn dábẹ́ bá lọ us ẹ̀rọ kinní nìsín wọ́n mọ̀ para wọn sí ẹni ṣùgbọ́n bí táwa wà yìí ọlọ́run ò tí ì jẹ́ àrírú rẹ̀ kò sì sílùú èbó tán kì í tọ́jú ajá àwọn àní tá a bá lè mọ tọ́jú àwọn èèyàn ọmọ nàìjíríà táwọn olórí wa tán bá lè fún wa ní ìdáàbòbò àti ìtọ́jú tí àwọn èbó ń tọ́jú ajá wọn ń bì í bínú òun ò fàwọ́ ọmọ nàìjíríà wé ajá o ṣùgbọ́n bí wọ́n ṣe ń tọ́jú nǹkan ọ̀sìn kí n ló bá wọn tá a bá táwọn olórí wa bá lè fún wa ní ìtọ́jú ìwọ̀nba kán tiẹ̀ ní bọ́n ṣe ń tọ́jú nǹkan ọ̀sìn kán rí tiwa rò bẹ́ẹ̀ nítorí wípé o kàn lé dédé gbajá ní ìsìn bó fẹ́ mọ̀ sin ajá àbó fẹ́ gbológbò bó fẹ́ mọ̀ sin ológbò ọ lówó lọ́wọ́ ọ lè tọ́jú wọn ọ ráàyè fún wọn wọn máa ń má já rìn jáde ń bí ni wọn lásìkò tiwọn bó bá yàgbẹ́ ó mú láìlọ́n báàgì lọ́wọ́ tó fi kógbẹ rẹ̀ o lè fi gbé ajá lẹ̀ ajá nísìn máa ń tọ̀ jù bó bá ti rópò ní ìsìn yóò tọ̀ tó bá tún rópò kejì yóò tọ̀ bẹ́ẹ̀ tó bá tún rópò wọ́n tún máa ń gbé omi dání tó bá májá rìn o sì gbọ́dọ̀ mu rìn o gbọ́dọ̀ mu ajá rìn o gbọ́dọ̀ ṣe exercise ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tí ń tọ́ ajá tí ń tọ́jú ajá ní Nàìjíríà wọ́n á mú omi dání tó ibi tó bá tọ̀ sí ó bá jẹ́ nànà ẹlẹ́nu ọ̀nà ni ọ́ fomi bottle water wọ́n á ti lú lórí ọ́ fomi ṣe tó tún máa mú rìn lọ bí ó bá yàgbẹ́ sí ọ́ ti fi láìlọ́mbàgì sọ́wọ́ tàbí ẹlòmíì ó wọ gloves yóò fi kó o kó lọ́nu ó débi tí ó lọ jù sí torí àwọn kan ní ó mọ ṣiṣẹ́ ẹbẹ̀ wọ́n ń tọ́jú àwọn nǹkan ọ̀sìn wọn la ṣe ń sọ wípé kí ló dé tẹ̀ ń wò wá ràn gọ́ọ̀mẹ̀ntì tó Tinubu ṣé béèyàn bá kú lóko wọn e, ààrẹ ìdá sí ni ó dìgbà kan bá kú ní stéètì àbí tó bá kú ní federal àbẹ̀ni tó bá kàn yín tó kàn yín gbọ̀ngbọ̀n kẹ́ ẹ tó dá sí ẹ mọ̀ wàwò kọ́sẹ̀ ibẹ̀ lẹ́ ń gbọ́rọ̀ wa bàbá wa Sunday Igboho àmọ̀ràn lèmi tún fẹ́ gbẹ̀ gbẹ̀ yín o ẹ má jẹ́ oṣù yín o lóòótọ́ àbọ̀ tán jẹ́ fún yẹn bá ń love program ẹ bá ń like ẹ bó bá mọ́gbọ́n wá bí bá ń jọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n létí yín lóòótọ́ bàbá bàbá bá yín sọ̀rọ̀ àríbi tí bàbá ti bá yín sọ̀rọ̀ lórí fóònù ẹ sí ń bẹ lóòótọ́ ṣùgbọ́n àwọn tẹ́ ẹ kó lọ gan ibi tí àṣẹ ọba bá wà bí ọba niyín èèyàn mélòó nínú àwọn tí ń ṣe sánà niyín nínú Yorùbá nìṣe èèyàn mélòó ló lé tó lè pàṣẹ fún báwọn pé ẹ lọ bí báyìí ẹ lọ bí báyìí ẹ̀yin náà sì mọ̀ ó téèyàn bá mọ̀jàmọ̀ sálà máa kíkanjú béèyàn bá ti màsìkò ṣe rí the understanding of time ó ṣe kókó gan o kéèyàn ní ìmọ̀ àti òye nípa ọdún nípa táìmù kí náà ń pe táìmù ní mo fẹ́ lò dáadáa n ò fẹ́ pè ní wákàtí ah, bí àsìkò béèyàn bá ní ìmọ̀ nípa àsìkò ó dáa gan-an pé àsìkò báyìí lòòrùn ń yọ àsìkò báyìí lòòrùn ń wọlé jẹ́ n sáré fọṣọ mi lásìkò báyìí kí n sá kó lè gbẹ kóòrùn tó wọlé òjò tó bẹ̀rẹ̀ ṣé ẹ rí bàbá yìí ní understanding nípa time wọ́n ní understanding wọ́n ní ìmọ̀ nípa eh, your picture ìkúrò nípa àsìkò wọ́n ní ìmọ̀ gidi wọ́n mọ̀ ìgbà tó yẹ kán yọjú wọ́n mọ̀ ìgbà tí ò yẹ kán tí ì yọjú a sì dúpẹ́ àkókò a lè pé lákòókò náà so ẹ ẹ̀yin ni mo fẹ́ bẹ̀ o ṣé rí bàbá ṣe ń gbègbèsẹ̀ torí ẹ akíkan láti wọn ẹ ń bá ti jẹ́ akíkanjú ẹ lè tẹ̀ mọ́lẹ̀ ẹ lè rẹ̀ mọ́lẹ̀ gbogbo ìsọkúsọ táwọn yẹn ń sọ wọ́n kàn ń wá attention ni ìyẹn àwọn fúlàní tó jáde tó ṣe press briefing tó sọ pé ẹ àwọn ń retí kinní kan àwọn máa ṣèwọ́de ìwọ́de kí lẹ̀ ń ṣe kiri ìwọ́de wèrè wo lẹ̀ ń ṣe kiri so ẹ jẹ́ káwa náà múra o bá a bá rọ èèyàn kan tí ń ṣe bí ẹni tó gọ̀ ẹ jẹ́ káwa náà bá a ṣe bí ẹni tó gọ̀ ká rìsáàfù ọgbọ́n tiwa ká fi ẹ̀gọ̀ ẹ mọ̀jẹ̀ àwòṣe ọgbọ́n wa mọ́ ẹ jẹ́ ká máa fi ẹ̀gọ́ tán fi tán fi ń hùwà sí wọn ká máa fi ẹ̀gọ́ náà pàdé ẹ̀gọ́ wọn kájọ máa bára mu tó rán gbọ́n wọ́n ń lo ẹ̀gọ́ fún wa wọ́n fi ń dà wá lágbòònù ni wọ́n bá ṣèwọ́de káwa náà ṣèwọ́de ẹ mọ̀jẹ̀ á fi mọ́ níbi tí torí ẹ wọ́n lè yí kíní yìí máa lọ́wọ́ o ṣe rí tíjọba ọgbọ́n tíjọba sì máa ń lò nù tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ pé ìwọ́de náà lóòótọ́ wọ́n máa ń yí mọ́ọ̀yàn lọ́wọ́ téèyàn lòun ó fẹ́ ṣèwọ́de ṣùgbọ́n ọjọ́ tábàwọn aráabí bá mú fọ́jọ́ ìwọ́de wọn làwa náà ń mú fọ́jọ́ ìwọ́de wa kájọ pàdé káwọn wà lápọ̀ òsì káwa wà lápọ̀ ọ̀tún wọ́n bá gbé plákáàdì dání wípé ẹ kí wọ́n kìlọ̀ fún Sunday Igboho àwọn òfin kó fi kínílẹ̀ àwa náà ó gbé plákáàdì tí a náà dání kán kìlọ̀ fáwọn Fúlàní o kán kúrò lóko wa torí wọn mọ́rọ̀ jábẹ̀ báyìí nínú gbogbo ọ̀rọ̀ tán sọ pẹ̀lú àwọn oníròyìn wọn mọ́rọ̀ jábẹ̀ pé àwọn èèyàn àwọn ló kọ́ pààyàn wọ́n sì mọ́rọ̀ tán máa pa wọn á láwọn ọ̀tá kan ni wọn á láwọn tán àwọn aláfẹ́ tán ń lọ àfẹ́ rí tán lè fojú rí ni wọn á ní kì í ṣe fúlàní ṣùgbọ́n a dúpẹ́ pé ìkànnú àwọn sẹ́ríkì wọn ti kọ́kọ́ sọ ó lóun mọ̀ wọ́n òun mọ̀ àwùjọ wọn kán kó agara wọn bíbu ò bá ṣe gbé fún wọn a nídìí wọn oúnjẹ wọn tá a nídìí náà wọ́n sì ti láwọn oko oúnjẹ àwọn lẹ̀ káwo béyè bí ò ní pa wọn náà wọ́n ti ṣerú ẹ̀rí ńgbà kan tá a rántí tí ata àti tòmọ́ọ̀tì wọn tó bàjẹ́ láàrin ọjọ́ méjì sọjọ́ mẹ́ta àwa ni bọ́n bá rí a wọ́n lè là kí náà máa ń pè wọ́n ná àwọn ṣé kúrú jẹ́ àbí kí náà máa ń pè pè wọ́n orúkọ wọn nù bọ́n bá rí a bá bá ra oúnjẹ wọn wọ́n lè là wọ́n sì ra oúnjẹ ń bò míì ń bò jẹ́ pé ìjọba gan-an ẹ̀yìn wọn náà wà ẹ̀yìn wọn náà wà tó ló yẹ kí bàbá wa Tinubu ti dá sí kó ju bẹ́ẹ̀ lọ kí ó lè yóò sọ̀rọ̀ pé ẹ̀ ń gbè sí Yorùbá lẹ́yìn àbọ̀lẹ́yà mi àti ẹ̀fẹ́ kẹ́ gbèsè alẹ́yìn ń tà fẹ́ kẹ́ ẹ ṣe ni wípé ẹ kìlọ̀ fún wọn ẹ̀ ń tọwọ́ pálábẹ́ ẹ bá ṣẹ́gi tọwọ́ bá bà tí ẹ bá nu ìyẹn ó jẹ́ kó rí gbogbo èèyàn pé ń bẹ̀rùn àwọn ọlọ́pàá gan wọn mọ̀ pé à lóòótọ́ lọ̀rọ̀ yìí o bàbá ti sọ̀rọ̀ o bó ṣe máa ń rí nìyẹn bẹ́ẹ̀ bá gbọ́ pé ìran Yorùbá kan àbí ìran Oòduà kan náà rèé ń pa wọn lóko wọn ọjọ́ wo lẹ ti gbọ́ rí pọ́mọ Yorùbá kan ń lọ ilẹ̀ Haúsá ó lè ó lè àwọn ará bíi mọ̀ láyà o ṣáà ṣáà ṣáà ṣáà ń sùn ni ọjọ́ wo ni Yorùbá kógun lọ ilẹ̀ Haúsá tàbí ilẹ̀ Yíbò torí ìpọn ń bẹ nú oko ni o kò sóko ni o tọjọ́ wo ni Yorùbá àkíyà soníjàgì ṣáàwá mọ́ torí tiwọn báyìí káwa náà tún ní agbégbá jàgídíjàgàn ṣùgbọ́n ìmọ̀ràn tèmi fún bàbá wa Sunday Igboho mo yéé gbà yín mọ̀ràn ni wípé ẹ jọ̀ọ́ bá a bá ṣe ń wá ẹ mọ̀jà ọ̀nà kan ṣoṣo ká mọ̀ kó gbogbo ẹyin wa sínú báskẹ́ẹ̀tì kan ẹ mọ̀jà ọ̀nà kan ṣoṣo gbogbo ọ̀nà ọ̀nà àkọ́kọ́ tá a kọ́kọ́ mọ́ ọ lò fi bá dojúkọ àwọn ará bíi gbogbo ọ̀nà táwọn bá lò làwa náà lò gbogbo ọ̀nà n ò sọ pé ká ẹ ṣáà gbọ́ lẹ́nu mi ní ìsìn pé ká yanjú wọn ṣùgbọ́n gbogbo ọ̀nà tán bá lò aláwa náà ó lò á sì yí mọ́ dìfẹ́ǹsì páwa náà dìfẹ́ àwọn ànímọ̀ páwa náà ti múra lẹ̀ torí ńgbà míì gbogbo ìgbà tí ẹni èèyàn kì í gbọ́n tó ẹni tí ń sọ̀yàn o torí ẹni tí ń sọ̀yàn nú òkùnkùn ni mò ń wà ẹni tán sọ ni mò ń wà nú ìmọ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tí sọ̀yàn ó rí ẹni tí òun sọ dáadáa ní ti ń tọpasẹ̀ rẹ̀ ní ti ń wá gbogbo ibi tó rán tó mọ̀ rìn sí ó ní nẹ́tíwọ̀kì ẹ̀dá ní so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwa náà ká dira ṣùgbọ́n ká mọ̀ mọ́ fi gbogbo ẹnu àmọ́ lérí jù àmọ́ lérí léka tó jẹ́ pé gbà mí òmùlẹ̀ mọ́fò ni mo já sí àmọ́ lérí oògùn wà á ní òṣó oògùn ṣùgbọ́n ẹ mọ̀ fi lérí mọ́ ọjọ́ tó bá yẹ kẹ́ ẹ lò kẹ́ ẹ lò ó ẹ mọ̀ fi lérí mọ́ kẹ́ ẹ tiẹ̀ lò kánà kò kẹ́ ẹ fi wá àwọn aráàbí inú igbó tán lọ inú igbó náà wà wọ́n sáré ibi kankan ó kàn farapamọ́ ni wọ́n fún wọn ní information so gbogbo ọ̀nà tán bá ń gbà nǹkan mi àkọ́kọ́ tí n kọ́kọ́ fẹ́ sọ fún yín yẹn advice mi advice ni wípé gbogbo ọ̀nà tá a bá rí tán tọ̀ káwa náà múra rẹ̀ lẹ̀ wọ́n bá lo kinní kan káwa náà lo wọ́n bá lọ̀pá ká lọ̀pá wọ́n bá san án létí ká san án létí ká mọ́ sì dúró dìgbà tán bá kọ́kọ́ san án torí wọ́n lè san yàn etí àkọ́kọ́ tán bá kọ́kọ́ san yẹn ni òun lè mọ́ dìde <laughs> wọ́n lè mọ́ lè ráàyè dìde lórí ẹ̀ mo ṣe sọ pé gbogbo ọ̀nà tán bá gbà káwa náà gbà á ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀nà tiwa gangan táwa gan ti ṣèpèsè ẹlẹ́pàá gbà lòdì sí ẹ láti borí wọn ẹ mọ̀ jẹ́ á mọ̀ sẹ́nu òrófó ká mọ̀ sọ́ọ̀tà mọ́ ẹ jẹ́ ká ní àṣírí ẹ jẹ́ á láṣírí ìyún ẹ̀kí gbogbo nǹkan kọ́ ló láhámọ̀ gbogbo nǹkan kọ́ ni olóye ó jáde sórí ẹ̀rọ ayélujára nípa Yorùbá Nation ojúbọ̀rọ̀ kan náà fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́ o tó bá ń sọ̀rọ̀ nípa kéèyàn gba kéèyàn gba òmìnira ah ó ní agbára o ẹ sì mọ̀ ṣòro tí Yorùbá nation kọ́kọ́ ní ìṣòro ilé nínú ilé gangan ilé lọ̀tá wà ẹ̀yìnkùlé lọ̀tá wà ilé la ṣe ní gbé ìṣòro inú ilé bá a bá sì ń tẹnumọ́ tẹnumọ́ tó jẹ́ pọ́rọ̀ nìkan náà là fi sọ àwa yanjú sí àwa solúsàn sí yóò le díẹ̀ o torí ẹ̀ ara solution tèmi ó provide ni wípé ẹ̀yin ọ̀tá yìí ẹ jẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ ẹnu làwa níta àfihàn sọ̀rọ̀ ẹ̀yin ọ̀tá yìí kí lẹ fẹ́ gan kí lẹ fẹ́ ṣé ẹ̀ ń ṣe lára Sunday Ìgbòho ni àbí ó kàn wòye pé kí yorùbá kàn wà lóko ẹrú kàn máa pa wá kàn máa pa yorùbá ká sì máa re èèyàn gbèjà wa ó dá tẹ́ ẹ̀ bá fẹ́ Sunday Ìgbòho fúnra ra yín ibo lẹ wà kẹ́ ẹ jáde wá nǹkan ló ṣẹlẹ̀ ní ìwéré ilé yìí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa bú Sunday Ìgbòho wọ́n fẹ́ẹ́ bú pa nígbà tó wà ní àhámọ́ wọn lérò kó lè jáde wọ́n tiẹ̀ ló gbowó lọ́wọ́ Tinubu ó ṣe kinní kan kò sí ẹ̀yin tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ nígbà náà àti gbogbo àwọn ìyá mi ò tiẹ̀ mọ̀ sítórì gbogbo wọn wọn ò sì fẹ́ mọ̀ torí kò àmọ́ lọ̀rọ̀ wọn kò bára ẹran gbogbo àwọn ìyá nǹkan kan wọ́n dárúkọ wọn báyìí wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ dárúkọ àwọn bàbá kan náà oríṣiríṣi kí lẹ fẹ́ gangan kí lẹ fẹ́ ẹ̀yin ọ̀tá yìí ọ̀tá wà ó àmọ́ bẹ̀sì kí lẹ fẹ́ kí lẹ sówó ẹ̀ fowó ni èló náà ń fún yín làwọn tó ń ràn yín tán ní kẹ́ da Yorùbá lè sàn èló náà ń fún yín á fún yín jù bẹ́ẹ̀ lọ kẹsìn ni agbẹjẹ ẹ̀yin júdáàsì kẹgbẹnu yín dákẹ́ dandan kọ́ ni àwọn ó fà yín sínú yorùbá nation ẹ níbí rè o tó rọmọ yorùbá ní láti inú ẹ̀jẹ̀ ẹ kinní kan ò lè ṣe kinní kan ò lè ṣe ẹ lẹẹrẹ sí mẹdọ yóò ṣeé ṣe yóò ṣeé ṣe lóòótọ́ ó lè jọ bí ẹni pé àwọn tó wà ń di ẹ̀ àwọn kan wọ́n fẹ́ mọ́ gbàbọ̀dè ṣùgbọ́n yóò ṣeé ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ gbogbo wa ìdí kẹ́ ẹ jókòó sí ìdí kò ní ṣeé ṣe wọ́n ń tara wọn ni kán mọ́ bá lọ ìdí ẹ̀ náà ni ò ti fi ṣeé ṣe ẹ̀yin lẹ́ ń nawọ́ òsìsì júwèlé bàbá yín báwọn o ẹ jẹ́ á ran ara wa lọ́wọ́ ẹ jẹ́ á kò dìgbà tá a bá ríra wa n ò ní ìdí láti rí Sunday Igboho n ò ní ìdí láti jókòó pẹ̀lú ẹ n ò ní ìdí láti jókòó pẹ̀lú Yorùbá Oyè n ò ní ìdí láti jókòó pẹ̀lú bàbá Akíntó àbí gbogbo wọn n ò ní ìdí láti rí pòfẹ́sọ̀ kinní kan n ò ní ìdí láti rí ìyá kinní kan n ò ní ìdí láti rí Kóìkì n ò ní ìdí láti mọ anybody ju tí mò ń ṣe yìí lọ ni pé kí ni ìwọ náà ń ṣe kí lèrò rẹ fún Yorùbá nation kí ni ipa tó ń kó dátì ẹ̀ láwọn tí ń ṣagbátẹrù Yorùbá nation àwọn owó ní àwọn torí ọ̀rọ̀ owó bọ́rọ̀ wá ti dọ̀rọ̀ owó ní ìsìn wàhálà dé nu èèyàn lè darú ìjà yìí kó mọ̀ lòó lọ o kó mọ̀ láwọn lọ́ọ̀yà tó dáa o kó mọ̀ láwọn èèyàn tó dáa ẹjá fi àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ẹjá fi àwọn ẹlẹ́sìn ká fi ṣe àpẹẹrẹ o ẹ wo àwọn mùsùlùmí ẹ wo àwọn mùsùlùmí ẹ wo ìjà pẹ̀lú ìjà tá a lọ lọ́hùn ẹ wo bọ́n ṣe dì bọ́n ṣe dì ẹyọ kan a lè fi ṣàpẹẹrẹ ẹ má bínú pé mo fi ọ̀rọ̀ ta lọ́lọ́run ṣàpẹẹrẹ ọlọ́run ó kó yọ o nínú gbogbo àdánwò tó wà o ṣùgbọ́n ẹ jẹ́ á fi àwọn mùsùlùmí ṣàpẹẹrẹ ẹ jẹ́ á wo bọ́n ṣe so ọwọ́ pọ̀ tẹnu wọn sì kò àwọn náà ní àwọn náà ní tó ń tú wọn ká o àwọn náà níjà láàrin wọn o àwọn náà ní ẹjà o kíní kan ìyá ilé ìwọn òbí lè ṣe eléyìí kí ìsòkòtò rẹ ti wọlẹ̀ jù mímọ wọlẹ̀ ilé ìsòkòtò rẹ ò tó lẹ o kíní kan kíní wọn ní ẹ̀yà ṣùgbọ́n tó bá ti gbọ́ mọmọdù tó ti gbọ́ àlà <laughs> wọn wọn pa gbogbo kíní wọn ti báyìí wọn yà aṣọ òpó mú wọn dìrọ̀ mọ́ báyìí ni ẹ lọ ibẹ̀ náà nà ń lọ ibí ni ẹ yà sí ibẹ̀ náà nà ń yà sí o káwa náà bá bá tiẹ̀ bá bá ń jà abanja a bá ń jà tá a ti búra wa tá a ti sasọ tá a ti ṣẹ̀tanú ara wa bá a bá ti tán bá ti sọ̀rọ̀ tán bóyá wọ́n dárúkọ Ọ̀rúnmìlà ni àbọ̀ dárúkọ Odùduwà ni á yà dákẹ́jẹ́ á yà gbọ́ sí lẹ́nu pé ó yá ìwé lẹ́ni àwọn ọ̀rọ̀ lọ à á lọ náà bàbá tún dé àwọn abẹ́rẹ́ ìjà wa <laughs> olùbá ń lọ bàbá padà dé àwọn abẹ́rẹ́ ìjà wa ẹ̀já kọ̀kọ̀ lọ lé ẹlẹ́yọrọ lọ náà káwá fàbọ̀ lera wa wa ń bá jáde yẹ láàrin wa wọ́n sì retí pé ẹ nílò láti wọ́n nídìí láti mọ̀ ọ́ wọ́n nídìí láti dárúkọ rẹ ẹ kí wọn náà kàn recognize rẹ nínú Yorùbá nation mo dúró dèyún támòkòlò mi lọ́yọ̀ọ́ kò sí n ò nídìí èèyàn kankan kó dárúkọ mi n ò nídìí èèyàn ṣùgbọ́n ká jọ ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá sì nífẹ̀ẹ́ ara wa o ọmọ Yorùbá a nífẹ̀ẹ́ ara wa torí bá a bá pàdé ara wa lẹ́yìn òdì báyìí ẹ mọ̀ bá ah, a kò sọmọ dúdú tí n bá rí níbi ní ìsìn bíi kò sọ yorùbá ni wọ́n ṣe mí bíi kò sọ yorùbá ó wá ń jọ bí ẹni pé àwọn fúlàní yìí wá fẹ́ gbójú àlọ́ lákọ̀ọ́kọ́ ẹnu wọn kò ẹnu wa ò kò ibi tán ti táyé tá a ti fùrọ̀ wa ti kọ́kọ́ sí ìtànù tá a fẹ́fẹ́ ti kọ́kọ́ fẹ́ tá a ti rí fùfùrọ̀ adìẹ nù ẹnu wọn kò ẹnu wa ò kò nítorí pé lákọ̀ọ́kọ́ ẹ̀sìn tiwọn ẹ̀sìn ẹyọkan náà náà ń ṣe wọn sì bára wọn jàjẹ sí fúlàní náà lóògùn ẹmọjẹ atanra wa fúlàní náà ní ṣùgbọ́n wọn ní torí ìyẹn kan mọ́ bára wọn jìjà kí ló dé tó ń lóògùn kan kìíní kan ẹlẹ́sìn kan wọn ní jàjà yẹn wọn á fèsì ìjà kìíní yìí ni wọn mọlẹ̀ gbà ẹ jẹ́ àrànra wa lọ́wọ́ ẹ mọ̀ rí bí ẹni wípé ẹ̀ ń gbé Sunday Ìgbòho lọ́wọ́ sókè. So ẹ mọ̀ rí bẹ́ẹ̀ ẹ rí pé ń gbé Yorùbá ẹ rí bí ẹni pé ń gbé Yorùbá lọ́wọ́ sókè mo mọ̀ pé kò dùn mẹ́yìn kan dẹ́ mo mọ̀ pé ẹ̀yìn kan ẹ̀ ń bínú bí wọ́n ṣe ń ṣe gbogbo ìrànmọ́rànmọ́ yìí tí gbogbo ẹ̀ ṣáà ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀yọ̀bọ̀ lọ́wọ́ wọn ẹ mọ̀ wò ẹ mọ̀ wò yẹn ẹ jẹ́ ẹ̀kàn sáà jẹ́ a ní ẹ jẹ́ a ní ìfojúsùn kan àfojúsùn ẹ jẹ́ a ní ìgbàgbọ́ kan ẹ jẹ́ a ní ìrètí kan wípé Yorùbá nation kò sí bó ṣe lè wọlé Eh, ariwo ní ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ wa ó dọ̀yọ̀ torí ẹ ń bá mọ tó ẹ ń bá lè pàmùtéètì ta ni ń ta tẹ́tẹ́ ń bí <laughs> ẹ mọ̀ bínú bọ́bí ó sọ ẹnu rẹ̀ ní mò ń sí ẹni ta ni ń ta tẹ́tẹ́ bàbá àjẹ̀bù ń bí wọ́n máa ń lo pàmùtéètì <laughs> mọ̀ wọ́n gbọ́ ní òun. <laughs> ọmọ ló pamutéètì ẹ jẹ́ apamutéètì ọ̀rọ̀ wa bí ṣe ń lọ yìí ẹ jẹ́ a fún Yorùbá nìsàn ní ọdún mẹ́jọ kíkà tí ẹ wò pé Tinubu yóò ṣalákọ̀ọ́kọ́ ó bá tún tí ò bá rẹ̀ ó bá sì wù ú tó fẹ́ ṣe lẹ́ẹ̀kejì náà yóò tún gbégbá rẹ̀ ká ní lẹ́yìn ọdún mẹ́jọ tá a lẹ́yìn rò pé yóò gorí oyè ní Nàìjíríà. ṣé ẹ rò pé àwọn àjẹkúta mọ́mú mi ó gbà? abẹ́rù páwọn haúsá yẹn náà ni ó tún gbára débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń retí kó túká ní lẹ́yìn Tinubu ń tọ́pọ̀lọpọ̀ ń retí nù ń permutation ibi tí permutation já sínú ẹ̀sìn tí permutation ti yín gẹ́gẹ́ mọ̀ kó dé kálukú ṣe permutation rẹ̀ àbí permutation nìkan kọ́ náà mọ́ ṣe three three àbí kí náà mọ́ tún ń pè é <laughs> wọ́n pe two two àbí bá ń ta two bá ń fi ẹ ṣàtàǹtẹ̀ bá máa ta lórí ọ̀rọ̀ yìí <laughs> ẹ fi sẹ́ǹsì bàbá àjẹ̀bú ẹ mú nọ́mbà <laughs> ẹ mú nọ́mbà kẹjẹ awobi tí ó jọjá sí lẹ́sìn mọ̀ wípé ẹ̀mí nàìjíríà gan fúnra rẹ̀ gẹ́gẹ́ bí odi ìlú odidi ìlú ògùn mọ́ ògùn mọ́ torí gbogbo èèyàn ló fẹ́ lọ gbogbo wùrùwùrù tá a sì ń gbọ́ láti gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú tó súnmọ́ wa ń bì ẹ́ rí wípé gbogbo ẹ̀ náà ń ya ni àfi tó bá jẹ́ páwọn ológun náà ó tún padà wá ṣùgbọ́n àwọn èèyàn ti jẹun bẹ́kùn wọ́n ti jẹun bánu. ẹ jẹ́ mọ́ ka kọ́mẹ́ǹtì àwọn èèyàn mi torí n ò ní n ò ní mọ́ mójú kúrò lọ́rọ̀ ọgbọ́n yẹn yín lẹ̀ wọ́n fún mi ń jíńjà ọ̀gbẹ́ni Bobby àkú iṣẹ́ òní o ọlọ́run á bá wa apin wa lérí àmì àmì o bàbá wa mufta, Muftau Ìdòwú Ayọ̀ ni wọ́n ní well done sir Adéoyè níní ọlá wọ́n ní good evening sir ẹ good evening o èmi náà kí yín dáadáa sir. Ọládélé Táíwò wọ́n máa ń bá ń dá sétò yìí dáadáa ọ̀rọ̀ wọn sì mọ́ mọ́gbọ́n wá wọ́n ní ọ̀gbẹ́ni Bobby Adéyínká grandson ti sọ ọ̀nà tí a lè gbẹgbà tí a máa fi ní Yorùbá nation náwó náà sọ́ọ̀lẹ̀ torí àwáṣẹ̀ ẹ̀dá sí ni wọ́n á ṣe wọnú Yorùbá nation ni wọ́n á sì dé àwádélé ìlérí àwádélé ìlérí o ẹ jẹ́ á kún bàbá Sunday lọ́wọ́ tẹ́ ẹ bá ń gbórúkọ Sunday Ìgbòho kì í ṣorúkọ tẹ́ lè ti dànù tàbí ẹ̀ ń tẹ́ lè fọ̀rọ̀ yẹpẹrẹ mú mọ́ o ó ti kọjá ibi tẹ́ ẹ forúgbà àwọn tí ń ṣe kíní kiri wọn ẹ ń bá ń sọ̀rọ̀ sí Sunday Igboho ní ìsìn ó fẹ́ forúkọ Sunday Igboho ó fẹ́ fi gba yìí ni o báwo ni kẹ́ ẹ ṣe mọ́ kà sí o ẹ ń bá ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ lòdì sí Sunday Igboho ní ìsìn tó ló ti lọ fojú ara rẹ̀ winá àbá débẹ̀ o abánidá kì í bá ní débẹ̀ abánidébẹ̀ kì í bá ní gbé o kò sẹ́ni tó bá gbé nínú gbogbo wa o ó dá nìkan gbé ọ̀rọ̀ Yorùbá lè sàn yóò sì dá nìkan wọ̀ àwọn èèyàn ọlọ́run rán àwọn áńgẹ́lì kọ̀ọ̀kan sí gẹ́gẹ́ bí èèyàn ṣùgbọ́n àwa náà rí akíkanjú rẹ̀ inú tèmi tiẹ̀ ń dùn sí bàbá òun inú mi ń dùn sí ìgbà kan lára rẹ̀ ò yánú àhámọ́ ìgbà kan ó tún dé táìdé títún ń ráwọn èèyàn ránṣẹ́ tó ń pàṣẹ ẹ lọ bí báyìí wọ́n sì lọ ẹ̀yin ọba ẹ̀yin ọba nàìjíríà ẹ ṣọ́ra yín o mo ń dúró de ọládélé taiwo kílẹ̀ ní adéyínká grandson sọ So mi ò gbọ́ rí mi ò morúkọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ mo kàn ṣáà mọ̀ pé àwọn kan ṣáà wà wọ́n ti ń gbé struggle yìí àwa ó sì bá wọn àwa bá yàn kankan nínú wọn jà àwa béèrè ìjà pé ta ń ṣẹ̀ àwa béèrè ìjà pé ta ló ṣẹ̀ àbí ta ni ta ni ta ni èèyàn kan ta ni Judas àfẹ́ mọ̀ àbúrò mọ́ béèrè pé ta ni ń dàárín lẹ́yìn atúnfún atúnfún ṣáǹsì àti lọ́rọ̀ sọ ni ìjà fojú pa wọ́n rẹ́ gbogbo ẹni tí ìbá láti Togo yóò dáa fún Yorùbá náà tún Togo Yorùbá ń bẹ ń Brazil wọ́n ti ń fi Yorùbá ṣe driving ní USA ní ìsìn bẹ́ẹ̀ náà ni fíléèjì kan ìlú kan odidi ìlú kan kí n mọ́ ti ẹ̀ pè ní fíléèjì ń bẹ ní USA ń bẹ káàkiri wọ́n fi Yorùbá wo wọ́n fi Yorùbá kọrin bẹ́ẹ̀ làwọn Yorùbá náà ń gboyè káàkiri Yorùbá is doing well yorùbá is doing well ẹ jẹ́ káwa náà ni bá àti ẹ̀ á ní ká fi jàgídíjà kan ṣe ṣùgbọ́n lọ́jọ́ kan ọjọ́ kan n ti ń tán lọ́dún eégún nàìjíríà ọdún eégún ni kí n pálówó ìbámu n ti ń tán lọ́dún eégún ọdún eégún nàìjíríà yóò wọ́n ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ wà pé yóò tán lọ́jọ́ kan wọ́n tún fi déètì sí i dìgbà bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ bá fẹ́ ra bóyá ẹ fẹ́ ra kí ni mo ní expiry date bóyá ẹ rí irú oògùn kọ́ ẹ gbọ́dọ̀ wo expiry date yẹ even míìkì lásán kẹrì kẹrọ supply kẹlẹ kẹrì ra míìkì ó gbọ́dọ̀ ní expiry date bẹ́ẹ̀ bá lọ rí léyìí tí expiry date yẹ ti kọjá yóò kan lẹ́nu láti Dubai Ọlálẹ́kan Salóko Ọlátúndé mo mọ̀ yín dáadáa God bless you Ganiyu Mustapha God bless you mo message mẹ́sẹ̀gì sórí WhatsApp fún yín ibo lẹ ti rí whatsapp mi so ẹni tí n bá ti fún nọ́mbà mi n ò kí n ka mẹ́sẹ̀gì wọn so n tá n bá lọ́nu o ẹ jẹ́ àgbàgbé gbogbo ọ̀rọ̀ àná ẹbọ béèyàn bá gbàgbé ọ̀rọ̀ àná kò ní rẹni bá sí lówó àwọn ọba wa ọba ìwéré eléṣẹ lóòótọ́ lẹ kápá ń tẹ lẹ kápá sáwọn alálẹ̀ ìwéré eléṣẹ tán ṣé lóòótọ́ lẹ kápá ẹ̀ abẹ́ ẹ mọ̀ sí ẹ ń bá mọ̀ sí ní ìsẹ́yìn náà ti rí sáǹpù sáǹpù náà fi hàn yín o bọ́rọ̀ bá lọ lu jáde tán lẹ́ ẹ mọ̀ sí tí ń bá inú o. Yorùbá nation is the way ṣé mo ṣe ń sọ Yorùbá yìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó wà ń bí tẹ́ ń tẹ́tí lẹ́kọ̀ọ́ mi lè mọ́ mu ọgbọ́n dání ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọ̀gbà Yorùbá mi gan lẹ̀ fẹ́ gbọ́ ìlú èbó la wà ṣùgbọ́n Yorùbá la mọ̀ sọ Yorùbá ní ẹ̀ lè pàdé mi kẹ́ ní n ò gbé èbó ṣùgbọ́n á sọ Yorùbá yìí a sì sọ tá a fi tún nǹkan ṣe ni ntáwa nínú ẹnu la ní ẹnu ẹnu la ní ntá fi bẹ́ẹ̀ sì ni Yorùbá sọ wọ́n ní ahọ́n yìí wọ́n lè fi bà tèèyàn jẹ́ wọ́n lè fi tún téèyàn sí i ahọ́n yìí náà ni idà ó lè yọdà nínú àkọ̀ ó lè da idà padà sínú àkọ̀ bẹ́ẹ̀ ni ahọ́n yìí làwọn ó fi tún ti Yorùbá nation sí i ntáwa nínú ntíwọ náà bá ní ni kó o dá sí i sáwọn títí ẹ̀ ń ṣagbátẹrù owó wà nídìí Yorùbá nation gan torí gbogbo àwọn ará bíi tá a tẹ́ ní gbogbo àwọn Haúsá lásán wọn láwọn tí ń promote wọn àwọn tí ń sponsor wọn sáà ní sponsor Yorùbá nation àbí tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó ó lè mú àfojúsùn wa kúrò ṣùgbọ́n a lè gba yorùbá nation láì lówó láì léèkàn láì súnmọ́ àwọn alágbára ẹ mọ́ sì jẹ́ abáàyàn jà ẹ Tinubu ẹ mọ́ jẹ́ abá ṣe o nìkan ẹ mọ́ jẹ́ abá ṣe o á bá ṣe o àbí òun ni ó sì bá a ṣe ní tipa ti kú kù torí wọn máa ń pòwe kan àgùntàn tó bá bájá rìn yọ jẹ̀gbẹ́ àgùntàn tó bájá rìn ni o àìmọye ajá tí ń bá àgùntàn náà rìn ajá ibi tí ń pajá nìsín ajá tí ń jẹ koríko ajá ń jẹ koríko ń jẹ pépà so àgùntàn nìkan kọ́ ní jẹ̀gbẹ́ ajá yóò tún lé àgùntàn dànù yóò gba koríko jẹ lọ́wọ́ rẹ̀ ni a ṣe sọ fún yín báyìí o wípé ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan o Yorùbá nation ń bọ̀ whether you like it or not ẹ̀yin o lè lè bú ọ̀pẹ rẹ̀ àfi ìbò sá ìbò jẹ ríran àfi ìbò sá ìbò yìí náà ní ẹ ti kàwé jù ẹ ti kàwé ju yorùbá nation ẹ rí inú yín rí kò sínú àkọọ́lẹ̀ yín kò wọnú ọpọlọ yín rí kò ṣe ṣe náà ni kí ló ń gbé kiri kí ló ń sọ yẹn what are they talking about kí ni wo wọ́n jà hàn rẹ ó lọ wọ́n sì ìbò sọnù mọ́ sọ kiri ẹ̀ ń lé ìbò gan-an ń kọ́ yorùbá láwọn ilé ìbò wọ́n ń fààyè ìgbà yorùbá abẹ́ ẹ̀gbọ́n ni a ní tó o bá fẹ́ ṣe driving test ní ìsinyìí ní maryland àwọn olówó maryland ní usa bíi àwọn ìyá wa kan wà ń bẹ̀ ṣe é wà lórí ètò wọ́n ti ń lo yorùbá wọ́n fi ń kọ manua yorùbá lọ́wọ́ fi dáhùn question lọ yorùbá lọ́ọ́ bá àwọn èèyàn tó bá ń bẹ tó wà ń bẹ sọ ibi tán ti fún wa lọ́tọ́rítì yẹn sí làá wà ní àfáàyè tí a gangan kó lè gbà wá ní nàìjíríà níbi tán ti ń fún wa láàyè ńlú èbò làwọn kan wà wọ́n sọ pé kò jọmọ irọ́ ò jọ dáadáa gẹ́gẹ́ bí olùwádìí tí ẹ jẹ́ ẹ lọ sọ ẹ lọ sórí ìkànnì ẹ lọ sórí ìkànnì Yorùbá for Freedom àwo àṣírí kan àṣírí kan bẹ́ẹ̀ níbẹ̀ tí a lè máa sọ a lè máa sọ lórí afẹ́fẹ́ ó dà ó dà ó dà báwọn ó yé mi ó yé mi Ọládélé Táíwò yóò dáa fún yín ara ń tà ń sọnù àwọn náà tún ti kún un lọ́wọ́ báwọn lórí ọ̀rọ̀ Yorùbá Nation náà kí lẹ́yìn náà fẹ́ fi kún mi lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí kí lẹ fẹ́ fi kún Sunday Ìgbòho lọ́wọ́ ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ Jésù Kristi Olúwa wa ni o nígbà táwọn ọmọ ẹ̀yìn sọ wọ́n láwọn gbọ́ tí èèyàn kan tí ń forúkọ rẹ̀ gbàdúrà ń forúkọ rẹ̀ tún èèyàn kan ṣe ń forúkọ rẹ̀ ṣèyanu ó ní nígbà tó bá ń forúkọ àwọn sí yanu ó ní kí ló ṣe fẹ́ nìyẹn ṣó pẹ́ nìyẹn ni àbó tún ta yé ni yẹn ṣe wọ́n ló tún ta yé ẹnu sínú lára wa náà ni kò ní ìdí láti wá bá wa ń bí kó rẹ́gísítà àní àní kílọ̀bù dáhà rẹ́gísítà sí ẹ fi ilẹ̀ ìrìnrìn ń gbilẹ̀ sínú ìrìnrìn lọ́rọ́ yóò bá ní san o kò ní ìdí kọ ọmọ Sunday Ìgbòho ẹni Ọlọ́run fi síwájú nù ìwọ ti gbé Yorùbá ìwọ ní ìfẹ́ orílẹ̀-èdè rẹ tuntun n ò mọ̀ bóyá Yorùbá Nation ní ní anthem ṣùgbọ́n mi ò fi kún mo sáà nífẹ̀ẹ́ orílẹ̀-èdè mi tuntun orílẹ̀-èdè wa tuntun nù mo sáà nífẹ̀ẹ́ orílẹ̀-èdè mi tuntun Yorùbá Nation orílẹ̀-èdè mi tuntun n ó nífẹ̀ẹ́ rẹ̀ ó dùn kò dùn ẹ̀yin lẹ mọ̀ kó sáà ti n nífẹ̀ẹ́ rẹ̀ ẹ jẹ́ á gbé àṣà wa lárugẹ àwọn aráàlú èbó yìí wọ́n àṣà wọn náà náà gbé lárugẹ wọ́n ti gba láńgóèjì wa lọ́wọ́ wa láńgóèjì wọn là ń sọ odidi kí nàìjíríà wà kámọ́ ní láńgóèjì ẹyọ kan tó jẹ́ tíátíá ó jẹ́ pé láńgóèjì elédè elédè náà la fi ṣe láńgóèjì ẹ wá ní àmọ́ gba yorùbá nìsàn á gbà ó á gba yorùbá nìsàn tá a sì gbà dáadáa so kò jẹ́ bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ ìwérélé o ọba ìwérélé ti sọ pé àwọn tó tán o pé àyà àwọn gbé àwọn ó àwọn ó dojúkọ àwọn fúlàní ọ̀hún pé gbogbo àwọn tí Sunday Igboho kó àwọn dúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n kán mọ́ fòyà kán mọ́ kán mọ́ ṣe dààmú pé àwọn ti tó tán àwọn alálẹ̀ wà lẹ́yìn àwọn àwọn ó fojú àwọn fúlàní hàn mọ́bo ṣùgbọ́n àwọn ọmọ Ìwéré Ilé sọ pé rọ o torí kété tí bá a ṣe gbọ́ kété tí àwọn ọmọ ogun Yorùbá Nation wọlé ní àwọn yúùtù Ìwéré Ilé láti bẹ̀rẹ̀ sí ní pariwo káàbọ̀ ṣe dáadáa lóde àti ń retí rẹ káàbọ̀ ṣe dáadáa lóde kété tán wọlé náà ti ń kọrin pé báyìí báyìí báyìí báyìí wo bàtọ́ bá ń sọ̀rọ̀ wọ́n yín mú ni o ẹ bá bá ẹ lọ wo fídíò ń dáadáa lórí Yorùbá Wuyì èmi náà tó upload ẹ̀ lálẹ́ sórí you àti tube wọ́n yín mú ni pé bàbá irọ́ irọ́ lẹ̀ ń pa èèyàn kan lè sọ pé nu àgbà ń rùn ni irọ́ lẹ̀ ń pa àléroko àlérodò ẹ̀ lálàáfíà ti wà nù ìlú àgbẹ̀ mélòó lóroko àgbẹ̀ mélòó lórodò wọ́n bá sì dáko kò sí ìdákọ́lẹ̀ kankan tí ọba gbọ́dọ̀ retí o ọba tó bá sì jẹ́ èèyàn kan láàrin àwọn ọba tí ń dúnmọ̀ orúmọ̀ orúmọ̀ yín láwọn ọba tó jù yín lọ lágbègbè ibẹ̀hùn tó ní ẹ má kí Sunday Igboho ẹ mọ àwọn ọ̀rọ̀ àwa ọ̀rọ̀ Yorùbá náà ẹ má kí Sunday Igboho bàjọba lọ́wọ́ rẹ̀ ó ṣe bí wọ́n lọ́ba ṣẹ́nu ẹ̀ ò táṣẹ mọ́ ni wọ́n lè wọ́n sọ bẹ́ẹ̀ fún yín o ẹnu yín tàṣẹ o ìrànlọ́wọ́ ni Sunday Igboho òòṣà tó fẹ́ ṣe fún yín o ìrànlọ́wọ́ ni wọ́n bá tún wọnú ìlú yín ẹ́ mélòó náà pa ń jọ sí àbẹ́ ń gbọ́kànlé àwọn ọmọ ogun Nàìjíríà ń gbọ́kànlé àwọn ọlọ́pàá hmm, ẹ̀yin bàbá ẹ̀ ń pa mí mélòó náà pa ń jọ sí kó mọ̀ jẹ́ yín náà gbé lọ́tẹ̀ yìí lẹ́yìn tẹ́ ẹ lálàáfíà wa ẹ̀ kó mọ̀ jẹ́ yìí gan-an fi ṣe àpẹẹrẹ ẹ jẹ́ ẹ jẹ́ bá ẹ̀dọ̀fin àti ìrònúronú yín sọ̀rọ̀ wọ́n jẹ́ yìí náà gbé o ẹ jẹ́ ká wà ní àfojúfò ẹ jẹ́ ká wà ká mọ̀ sùn tẹ́rẹ̀tẹ́rẹ̀tẹ́rẹ̀ ẹ kí gbogbo á mọ̀ sùn ká kọrí síbì kan náà ẹ jẹ́ á Yorùbá nation lárugẹ o ẹ jẹ́ á lárugẹ o bàbá Sunday Igboho ọlọ́run mọ̀kún gbogbo ẹ̀yin tẹ̀sí tó ti ń fi ọ̀rọ̀ yìí tẹ́ ti fi mọ̀ ṣe tẹ́ tún fẹ́ ti tẹ́ tún ti fẹ́ fi kan bàbá wa léwo ìrọ́lẹ̀ ń pa kò lè da yín ló ó gbọ́n jù yín lọ ṣebọ́n ló wà ńbẹ̀ ní ṣebọ́n ló máa wá ní ó jókòó sí Germany ó ń fún wọn ní seven days ìwọ náà bá wa lọ ibi Yorùbá nìwọ náà <laughs> ọba ọmọ Yorùbá nìwọ náà rí represent wa ńbẹ̀ tó o gbọ́ rí represent wa aláìmọ̀kànmọ̀kàn bí ó bí ẹni tí ò dáa náà máa ń rí ní gbogbo ọ̀rọ̀ wọ́n kọ́rọ̀ ìjọba èyí tí ó mẹ́hẹ̀ ń bẹ̀ náà máa ń wá kiri èyí tó mẹ́hẹ̀ bó o ṣe bísínẹ́sì gan tó ti yẹ kó lówó lọ́wọ́ tó bá ti jẹ́ ní tó mẹ́hẹ̀ bí ò ṣe ní ṣiṣẹ́ bí ò ṣe ní work ó dáa kéèyàn máa ronú pé ok possibility pé a àti kìíní ìbá lọ rí báyìí ṣùgbọ́n tó bá ti lọ ń capitalize lórí bí ò ṣe ní work o kò lè kò lè rọ́nà àbáyọ lórí project o fẹ́ bẹ̀rẹ̀ bó ṣe ń ṣe pure water olówó lọ́wọ́ tó fẹ́ fi ṣe pé à ah, máa lọ kọ́ factory kan màá ra àwọn machine síbẹ̀ màá ṣe kété tó ṣe ń ronú yẹn náà lọ beautiful ideas tó ń ronú yẹn náà lọ kété ni nǹkan kan sọ sí ọlọ́kàn pé kò mọ̀ sí iná nàìjíríà tó bá ra generator tó wo epo bá lọ wọ́n àbí tí ò sepo kò ní jẹ́ kí kinní rẹ lọ mọ́ o kinní kinní kan ṣe kinní kan o wọn ṣe nylon nàìjíríà o ah òṣèré bẹ́ẹ̀ wá ṣèrèwẹ̀sì ọkàn pé ah, òótọ́ ni o jẹ́ ń tọ́jú owó mi bí a kì í rè kó sí bó fi na tán bó ṣe borí ìṣòro yẹn ni wàá tún ronú is a task task ni ìṣòro gbọ́dọ̀ fún ẹ at every junction tó bá dé nípa ronú owó kọ́nà fi ń ṣe investment owó nìkan kọ́nà fi ń ṣe investment tó náà fi ń ṣe business o ọgbọ́n wàá gbọ́n mọ́ ìṣòro dẹ̀ máa present ara ẹ̀ ìwọ ló máa challenge ẹ̀ even nínú ìrònú ẹ mọ̀ pé nínú ìrònú èèyàn máa ń ṣe calculation lórí ìṣòro lórí success àti failure tí wàá máa lọ báyìí á máa smooth ẹnu dùn rò fọ wá ti máa rò pé yes tí bá kó fifty million sórí factory yẹn ní ti àkọ́kọ́ kó hundred million wọ nàìjíríà náà màá kọ́kọ́ ṣí poultry màá lọ ṣe mechanized farming ẹ̀kan náà wàá kàn rántí ọpọlọ apò òsì àkànṣọ fún ẹ pé kò má sí iná nàìjíríà ah that is true o ìwọ náà wàá jókòó sí junction yẹn wàá wà stock o lọmọ orí sínú ẹrẹ̀ irọ́ wàá tún ronú wàá tún think out of the box ni ok tí n bá ṣe solar ńkọ́ tí n bá pa àwọn Chinese kan bá mi ṣe solar tí mi ò tiẹ̀ fẹ́ máa waste epo kò sí tó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ epo Nàìjíríà epo wọn lè ní epo wọn lọ́la ká ṣe solar original solar síbẹ̀ o ti fúnra ẹ̀ láì dé àníyẹn wàá ṣe wàá wò pé ṣé fifty million àbí hundred million tó ń kó lọ ṣó accommodate ẹ̀ tó ṣe pa ṣe máa ṣe Yorùbá nation nìyẹn ọ̀gbẹ́ni Bobby ló torí ọ̀rọ̀ Yorùbá Nation tí Adéyínká Grandson sọ ẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ nínú sí ẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ nínú November yìí ló pé ọdún méjì tó ti wà ní prison ní UK kí ló sọ tó bẹ́ẹ̀ àwọn wo ló sọ sí àwọn wo ló gbé lọ àwọn wo ni torí mo mọ̀ pé nǹkan ń bẹ nínú ọ̀rọ̀ Yorùbá Nation yìí o àwọn bẹ̀tẹ̀ mi ò kò kàn mí <laughs> n ò fẹ́ discouragement tèmi ni wípé Yorùbá Nation ó wà yóò wà ènìkan láti ń jẹra wa lẹ́sẹ̀ ẹmbásì ṣẹ̀wọ̀n náà tó bá jẹ́ pé lórí òtítọ́ ló fi lọ ṣẹ̀wọ̀n Ọlọ́run ó kó yọ tó náà ó ráàyè fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ nínú tó bá sọ̀tàn Yorùbá Nation it's just a trial Sunday Igboho náà ṣe dé ni kò sẹ́ni tó fẹ́ ṣẹ̀wọ̀n lóòótọ́ ṣùgbọ́n bó bá jẹ́ wípé ìkóríta tí ó gbà kọjá nù tó náà ó fi lórúkọ ní Yorùbá nation káṣá ti ní progress kò wá ní dáa kó ṣẹ̀wọ̀n káwa tá a tún gbé ọ̀rọ̀ Yorùbá nation sórí kó tún wá já ẹ kó tún kó tún kó tún kó tún kó tún fìdí jálẹ̀ sí ibì kan ó ṣẹ̀wọ̀n Yorùbá nation tún fìdí jálẹ̀ lùsì ọ̀nà méjì nù a ní gbogbo ohun tí ì bá ṣẹlẹ̀ tán bá ó ní ó yẹ kí nǹkan kan wà tó jẹ́ pé tán bá ti dárúkọ ẹ̀ báyìí tán bá ti sọ báyìí á tún padà yóò tún jíńjà wa padà torí ẹ̀ mo sì fi ọ̀rọ̀ àwọn mùsùlùmí àti ta lọ lọ́hùn ṣe ẹ̀sàmpù kì í ṣe pé mo fẹ́ bẹnu àtẹ́ lu ta n ò sì gbè sí mùsùlùmí lẹ́yìn kò sí ní tó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ wọn pẹ̀lú ọ̀rọ̀ àwọn àti ta àwọn ọmọ wàhálà tó ń bára àwọn méjèèjì ń bára wọn fà ṣùgbọ́n tí mò ń sọ ni pé ẹ wò bí àwọn mùsùlùmí ṣe diwọ́pọ̀ ẹ wò bó ṣe tí ìbá ṣe pé wọ́n ní ìṣọ̀kan lórí ọ̀rọ̀ ta lọ lọ́wọ́n lérí mú jẹjẹ á ní ìṣọ̀kan TK Motolani Martins only true how many people remember that Oyo is the slogan when the push when the push becomes a shovel hence the silence from violence merciless. Mm ẹ̀rù náà wà lára tí ń ṣe ẹ̀rù ṣùgbọ́n bí mi ṣe wo Sunday Igboho ẹ̀rù ò bá kálẹ̀ntẹ́rù ń bà ní kò tiẹ̀ ní bá yín dá sí Yorùbá ní sàn mọ́ ìyàwó rẹ̀ gan ó ti kìlọ̀ fún pé wá sọ́ra rẹ̀ mo jẹ́ mọ́ sọ mí dopọ̀ ọ̀sán gan mo fẹ́ gbádùn rẹ̀ dalẹ́ èmi ni mo fẹ́ ọ bí ba ṣe bẹ́ẹ̀ ìgbésẹ̀ kan rárá gbé nǹkan ní ìsìn ìgbésẹ̀ akọni tó tún rán àwọn èèyàn lọ sí kí nítorí wọ́n lè hijack ẹ̀ wọ́n lè hijack ẹ̀ mọ́ wọn lọ́wọ́ kó sọ di nǹkan míì kán tún wọ́nà mí àti mú wọn nítorí ẹ̀ èmi fẹ́ mọ nǹkan kan tí ó kà Tinubu lára mo fẹ́ wò gbésẹ̀ kan tí Tinubu gbé lórí ọ̀rọ̀ Sunday Igboho látìgbà tó ti jáde bóyá gbogbo kìlọ̀ tán kìlọ̀ fáwọn kìíní bóyá yóò ní Sunday Igboho sọ́ra rẹ o mo fẹ́ mọ̀ torí Yorùbá gbọ́n o Yorùbá gbọ́n o Yorùbá gbọ́n o ah, ó dáa Eh, ọlọ́run ó ṣàánú wa ṣùgbọ́n àmọ́ sọ báyìí náà ni kò sí tó lè jẹ́ ìṣòro tí kò ní solution kò sí even àwọn Biafra tó ń pariwo gan gbogbo wọn kọ́ àwọn kan ń fà wọ́n sẹ́yìn àwọn kan ń ti ọ̀pá ẹ̀ síwájú àwọn kan ń ṣe tiwọn wọ́n ti ní bí ẹ̀dá mi bí méjì sí mẹ́ta wọn ò dúró lórí Biafra ẹ̀yọ kan mọ́ wọ́n ti ní factions Yorùbá nation náà ti ní factions ó máa ń rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìpinnu kan tá à ń jà fún iná táwa náà bá lè ní nǹkan kan tí ó so wá pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn n tó sì tún wá jẹ́ káwọn Fúlàní tún nípa tán tún dàbí ẹni pé wọ́n tún gbọ́n jù wá lọ ni wípé ẹ̀sìn kan náà tán sìn táwa tún ti dárúkọ kíní ẹ̀sìn wọn ní ìsìn agbára ó tún gùn wọn ni kò dàbí àwa Yorùbá Kristẹni kò bá mùsùlùmí ṣe mùsùlùmí ò bẹ́lẹ́sìn ìbílẹ̀ ṣe gbogbo àwọn Yorùbá tó dẹ̀ wà ní diaspora náà wá kàn ṣe o mọ́ ni kò kàn o bó bá dáa tán bó já Yorùbá lè sàn ló kọ́kọ́ kúrò nínú ìyà àtìṣe Nàìjíríà tó náà dàbí ìlú kan ní Yúróòpù ìlú gidi ni o torí gbogbo ìlú náà kọ́ ló dáa ní Yúróòpù tó náà dàbí ìlú gidi kan ní Yúróòpù a ti kúrò nínú ìyà àtìṣe nu àwa náà ó mu yangàn á mu yangàn bàbá tiẹ̀ jẹra wa lẹ́sẹ̀ yìí lé láti rè mọ́ ṣe yẹn fúnra wa. Yorùbá fẹ́ràn ara wọn lẹ́yìn odi o a sì níwà gidi a níwà gidi ẹ lè gbọ́ lẹ́yìn odi pé tí nǹkan bá ṣẹlẹ̀ tán lọ́mọ Nàìjíríà ni yóò pẹ́ àfi tó bá jẹ́ nǹkan gidi lẹ́tọ̀ gbórúkọ ọmọ Yorùbá ń bẹ ẹ ti kọ́kọ́ gbọ́ orúkọ àwọn ará bíi àwọn àjẹkúta mọ́mú mi àwọn náà kọ́kọ́ máa ń wá lẹ́yìn náà lẹ́ẹ̀ táwọn tó súnmọ́ wọn àwọn kan súnmọ́ wọn tán súnmọ́ Yorùbá tán súnmọ́ lẹ̀ Ìgbò náà báyìí ẹ gbọ́ àwọn náà kẹ tó wá mọ gbọ́ àwọn míì ẹ lè gbọ́ pé Yorùbá ṣe nǹkan kan tó yóò ti rò ó dáadáa Yorùbá máa ń rántí pé òun léèyàn so bàbá wa Sunday Igboho bí ṣe ń sọmọ ẹyẹ ní sọmọ èkó ní àwọn Biafra náà ó ń ṣẹlẹ̀ sí wọn ìyẹn ni ò jẹ́ kẹ́nu tiwọn náà tí kò àwọn kan ò rẹ́dí àti fi Nàìjíríà lẹ̀ ní Biafra àwọn kan ò rẹ́dì àwọn kan náà sì rẹ́dì ṣùgbọ́n ẹ mọ̀ jẹ́ káwa ja ìjà tiwa bíi tiwọn ẹ mọ̀ sì jẹ́ kán sọ wá di dà bí mo ṣe dà ibi táwọn fúlàní fẹ́ tì wá lọ́nu ibi tán fẹ́ tì wá torí wọ́n ti mú orúkọ Sunday Igboho bọ̀nù ṣùgbọ́n kò sẹ́ni tó dá wọn lóhùn àdúpẹ́ kò sẹ́ni tó dá wọn lóhùn torí wọ́n tàṣejù bọ́ wọ́n lọ dárúkọ endsars àwọn fẹ́ gbowó lọ́wọ́ Tinubu bí tẹ́ẹ̀ ti mọ̀ pé owó gan-an ń wá ó dà pé Tinubu ò fún wọn látẹ̀ńṣàn ẹ mọ́ rò pé Tinubu ń fún wọn látẹ̀ńṣàn o ó fún wọn látẹ̀ńṣàn o as far as I'm concerned I just feel that kò fún wọn látẹ̀ńṣàn náà ṣe ń wá tẹ̀ńṣàn wọ́n fẹ́ gbowó ni nínú attention tẹ́lẹ̀ ń wá wọ́n tún ti fẹ́ fi tú àṣírí táwọn ìjọba rò pé àwọn ti bò tẹ́lẹ̀ òkú tán sin ẹsẹ̀ wà ń ta ọjọ́ tàṣírí ensars náà bá máa tú báyìí gbogbo náà ti jáde wá ìwúwo ẹ̀yìn tẹ́ ẹ̀ gbàgbọ́ pọ́n pààyàn ní ensars gbogbo náà ti fẹnu ara wọn jáde wá pé àwọn fẹ́ gba compensation compensation kí ni compensation kí náà fẹ́ gbà àwọn wo náà pa tó jẹ́ ọmọ fúlàní wọn <laughs> ẹ ro jinlẹ̀ ẹ ro àròjinlẹ̀ bàbá wa ìjọ ẹja mọ́ fi mistake wọn mú wọn bàbá wa Sunday Igboho àwọn ará bí ń ṣe mistake tó pọ̀ gan wọ́n sì ń ṣe síta gbangba ni wọ́n ń ṣe hàn ẹja mọ́ kọ́lẹ̀ fọ́nrán yẹn wà nílẹ̀ wọn jẹjọ ẹ irú yẹn sìn bàbá dúró dọdọ Tinubu a lè fi mú wọn àwọn lọ́ọ̀yà wa dà jẹ káwa náà ní lọ́ọ̀yà o ẹ wo àwọn lọ́ọ̀yà mùsùlùmí wọn ṣe rọ́ jáde wọn lọ́ọ̀yà mùsùlùmí ẹ mọ̀ gbélé à lọ́ọ̀yà mùsùlùmí à ń jẹjọ́ lòdì síta lọ́lọ́run lọ́ọ̀yà mùsùlùmí ẹ jẹ́ káwa náà ní àwọn èèyàn àá ṣé bẹ́ẹ̀ la hate Ìgbòho sí ni àbí bẹ́ẹ̀ la hate Yorùbá ni ṣàbí oníkálukú kan ṣe tiẹ̀ jẹ́ kẹnu wa kò àwọn tí ń gbàdúrà mo mọ àwọn ṣọ́ọ̀ṣì kan mo mọ tí ìyá mi bá bẹ̀rẹ̀ orí ọ̀rọ̀ yorùbá nation báyìí ó máa ń fàdúrà ó máa ń fi yorùbá nation ṣàdúrà fún mi pé yóò ṣojú wa ìyá àgbàlagbà pé yóò ṣe kágbàlagbà mọ̀ nírètí nínú yorùbá nation bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹlẹgbẹ́ wọn ní us ń bẹ̀ wọ́n ti ń lọ ṣọ́ọ̀ṣì àwọn àgbàlagbà láti eighty five wọ́n ti gbẹ́lu lé ninety hundred èmi ò lè lọ ṣọ́ọ̀ṣì mọ́ orí fóònù náà ti ń ṣe prayer meeting pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí inú ilé òtútù wọn á ní kán jáde síta wọn á ṣe walk tí yìnyín tí snow nìkan bá ń bọ́ lẹ̀lẹ̀ lè ráwọn arúgbó yẹn ń ta kó má bàa ṣubú torí bárúgbó bá ṣubú ní ìsìn <laughs> ó bá jọmọ kékeré ni ó lè tètè san ní US ń bẹ̀ yẹn ẹgbẹ́ wọn pọ̀ ń bẹ̀ tí wọ́n jọ ń ṣe mítìn tán tó tún mọ̀ gbàdúrà fún Yorùbá nation kí ló wá ṣàwà youth táwọn ìyá ṣe eighty eighty six eighty nine ninety ninety five tó ń kóra wọn jọ tí mo tí yami bá wà lórí kinní báyìí prayer meeting gbà meeting, tí n bá pè wọn báyìí àwọn àwọn prayer meeting àwọn sì kinní kan bá máa wọ̀n báyìí prayer meeting kinní Yorùbá nation yìí Yorùbá nation yìí màá ní ah mọ̀mọ́ bọ́bí yorùbá ní sọ́lú <laughs> wọ́n wà lára àwọn tó jíjà mi ni wọ́n á pè báyìí wọ́n á tún fi ọ̀rọ̀ yorùbá nation pé aṣojú wa o aṣojú yín aṣojú gbogbo wa yóò tètè dé o kìíní kọ́ ọmọ máa fún mi láwọn òròyìn báyìí mo ti mo ti bínú bínú bínú bínú mo lè mọ sùn báyìí kí n ti rí àwọn messages àwọn fídíò nípa yorùbá nation àwọn fídíò oríṣiríṣi àwọn ti túbọ̀ ó lẹ́ o wọ́n ti ṣe kí ló kàn mí pẹ̀lú gbogbo tẹ̀mí kí ni wọ́n wà lára àwọn tó mo gbọ́dọ̀ èmi náà gbọ́dọ̀ fẹnu sí. so tárúgbó bá ń ṣe yẹn kí wọ́n làwọn ọ̀dọ́ làǹgbàlàǹgbà lóòótọ́ à ń lé owó kiri ṣùgbọ́n ẹ jẹ́ bá a bá nílùú gidi kò sí rọrùn báwọn ọmọ wa náà ń pa kiri náà ti sọdọ lóṣó tán náà sọ ní gbogbo ẹ̀tàn ṣé kọ́ṣọ́ Yorùbá fààyè gba gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà hmm? tí kọ́jọ́ yorùbá gbà á á ti ráyè ṣe nǹkan wa bó ṣe wà á àwa náà ó lè mọ ṣe tẹ ẹ bá dé arab ẹ kàn ń bú àwọn aráàbù ni o tán mẹ́sìn wàá bá tán mẹ́sìn mùsùlùmí wá nàìjíríà ẹ ń bú wọn ni o wọ́n ń jayé o ẹ̀sìn wọn ló borí jù káwa náà tiẹ̀ ní kọ́ńtírì tiwa tó jẹ́ pé ẹ̀sìn wa ni ó borí jù ẹ̀sìn tíá tí ìṣẹ̀sìn ẹlẹ́sìn àníkẹ́lẹ́sìn ọmọ ṣẹ̀sìn irú èmi ní ìsìn kìrìsìtẹ́nì ni mí wọ́n ṣe kìrìsìtẹ́nì mi kí yorùbá nation tó dé nígbà tó bá tún dé lẹ́yìn yorùbá nation ń kìrìsìtẹ́nì náà ní í ṣe ní tó wù mí nù mọ́ wàá fipá gún mi ṣùgbọ́n pé àwa ní fààyè gba ẹ̀sìn ìbílẹ̀ irọ́ ni o tiwantiwa tèkísà ń ta àtàn ẹjọ́ ẹjẹ àgbé Sunday Igboho lọ sókè gbogbo ọ̀nà kò ní ìdí kárí kò ní ìdí kámọ bí ó wà kò ní ìdí ká ní fóònù nọ́mbà ẹ̀ lọ́wọ́ ẹjẹ àṣẹ tí ó jẹ́ kí Yorùbá nation kó tètè rọ́nà lọ àlàáfíà wọ́n ṣe wọ́n jíṣẹ́ ní ṣọ́ọ̀ṣì nu àwọn bẹ́ẹ̀ bá lọ sọ́dọ̀ ẹni tó wà nú ẹ̀mí ní àlàáfíà fún ìránṣẹ́ rẹ̀ máa lọ lálàáfíà ẹ ṣeun ṣe gbogbo ẹ̀yin tàbí ọṣètò lẹ́ni mo rò pọ́rọ̀ mi tà létí yín bí ò bá sì ta ọlọ́run ó jò ta <laughs> lọ́jọ́ kan ọjọ́ kan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin lẹ mọ̀ sọ pé mọ̀ sí àwa ń bẹ lẹ́yìn rẹ̀ èmi náà sì mọ̀ pé kò sí èèyàn ṣùgbọ́n èèyàn tún wà nítorí pé èèyàn lásọ mi béèyàn bá fọ̀tá sí èèyàn èèyàn máa sọ pé kò sí èèyàn mọ béèyàn bọ́lọ́run bá ti fọ̀rọ̀ èèyàn sí èèyàn tó ti fi ti èèyàn ìgbà yẹn lẹ́yìn sọ pé èèyàn mọ sọ pé èèyàn lásọ mi igi lẹ́yìn ọgbà mi bọ́lọ́run ó bá sì dúró sí èèyàn náà èèyàn ni ó fi tì ọ́ ọlọ́run ó bá dúró tì ọ́ èèyàn ní òfìtì ọ́ èèyàn dáadáa èèyàn tó níwà rẹ̀ bẹ́ẹ̀ ni èèyàn ní òfìtì ọ́ mọ rántí má ní ọlọ́run wà lẹ́yìn èèyàn ó fẹ́ èèyàn sẹ́yìn rẹ ní o ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì nífẹ̀ẹ́ sí Yorùbá nation tàbí tẹ́ ẹ̀ tí ì ní reason irú èmi náà ní ìsìn kì í ṣe bóyá mo hate Yorùbá nation tẹ́lẹ̀ but mi ò kàn mo kàn ń wò pé they just wasting their time tí spirit yorùbá nation tó tí mo ọjọ́ tí mo sọ pé they are just wasting their time mo ti kọ́rọ̀ mi jẹ́ o mo ti kó jẹ́ o spirit yẹn ti padà ó ti padà wọ̀ mí báyìí o ẹ jẹ́ a máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ hmm. ó lè dàbí ẹni pọ́jọ́ ẹ̀ gùn ó lè dàbí kínní ń tá àjọ máa ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ làwọn tó ń lọ sí wèrè ilé nísìnyí tán dira di gbogbo ẹ̀ ọ̀tọ̀ làwa tá à ń sọ nísìnyí àwọn yẹn ń sìn wọn àgbò wọn sí lẹ́nu iṣẹ́ àwa làwa wà lẹ́nu iṣẹ́ ní ìsìn tá à ń sọ̀rọ̀ ń pa Yorùbá nation ọ̀tọ̀ ni ẹ mọ̀ jẹ́ àfọ̀rọ̀ Yorùbá nation lẹ̀ o torí Tinubu gan fúnra rẹ̀ ẹ mọ̀ pé wọ́n bá lé òun níta ilé lòun sáàbọ̀ táwọn tó sì ń jẹ́ kọ́rọ̀ yìí kó sì dàbí ẹni pé ó ń falẹ̀ létí wa ni wípé àwọn Haúsá ò tí ì gbégbèsè wọ́n sì ń rí i pé àwọn Haúsá ń wo Yorùbá wípé because yorùbá lẹ́nu ẹ lọ wo history nàìjíríà yorùbá gan ló di nàìjíríà mú yorùbá gan ló jẹ́ kí nàìjíríà ṣì ń jẹ́ nàìjíríà kò yẹ ká nílùú ìmọ̀ yorùbá ni ó yẹ kó ti pín tipẹ́ ọjọ́ tí yorùbá ẹ lọ ilé ọjọ́ tí yorùbá bá decide báwọn ò bá wúsá ṣe mọ́ ọjọ́ yẹn nàìjíríà tán lọ́jọ́ tí yorùbá ìmùlẹ̀ tó wà láàrin yorùbá àtàwúsá ọjọ́ tó bá bàjẹ́ ọjọ́ ìní nàìjíríà tán bá a sì ṣe ń wò lọ yìí àwọn àgbàlagbà wa àtàwọn àgbàlagbà wọn nìkan lọ́wọ́ wọn wẹwọ́ àwa ọmọdé tá à ń bọ̀ lẹ́yìn wọn àmọ́ yálà ìyá àwọn haúsá ń rí àmọ́ àmọ́ wọn rí o ẹ rí tó bá àwọn bàbá wọn ò lọ yóò sojú wa ọlọ́run ó dẹ̀mí wa sí kò ní lò kò ní sọ̀rọ̀ ẹ kàn lọ di ọ̀rọ̀ mu torí ẹ̀ mo ṣe ń sọ fún yín pé ẹ jẹ́ àṣepamọ́ tẹ́sán àwọn kan ń wò ó pé ìjọ mi jọ ti ń tán lọ́dún eégún ọjọ́ tí torí Ìgbò àti Haúsá ò gírí mo gbélé Haúsá rí dáadáa mo mọ̀ wọn àti ẹ̀ gírí kò ní ìdí kó gbélé Haúsá kó tó mọ̀ sí àtiwá wọn wọn gírí wọn lè fi nǹkan tira wọn wọn lè fi nǹkan wọn lè fi ara wọn ṣọ́ra wọn ẹ bá fi Ìgbò sọ Haúsá tàbí tẹ́ fa Haúsá sọ Yorùbá wọn para wọn. Yíbò àti Yorùbá náà sì rèé agree tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti dàrú ọwọ́ tó ti dọwọ́rú agree díẹ̀ tẹ́lẹ̀ Kristẹni ló dẹ̀ jẹ́ ká agree Christian Christian àwọn tó ṣe Christian láàrin wa àtàwọn Yíbò tó jẹ́ pé Christian ṣùgbọ́n ní ìsìn agree mọ́ ọ̀rọ̀ kìíní ọ̀rọ̀ òbí tiẹ̀ ti fún gbogbo ẹ̀ lójúká torí ìwò táwọn wọn ará bí ń wo gbogbo yorùbá ní ìsìn bíi káfídálá ni kò sórúkọ tán pè wá tán kò sí tán pè wá tán ṣùgbọ́n ọjọ́ tí yorùbá àti haúsá bá ti dàrú n tó tú wa n tó so wá pọ̀ ọjọ́ tó bá ti tú wa ká ọjọ́ yẹn ni nàìjíríà tú ẹ gbàgbé yẹn tí yorùbá bá sì ń gbèsè yín haúsá ẹ rí i pé next dispensation gan ó ṣeé ṣe ká haúsá ṣèjọba kán mọ́ ro oògùn ẹ̀sìn ó kọ̀ ẹ̀ pọ́n ti ti àwọn ọmọ yíbò dógiri ni greediness ni wọ́n ti ti àwọn ọmọ Yíbò dógiri àwa náà là á sì púṣì èèyàn wa tó wà ń bẹ̀ tó rọ́jọ́ tó bá fojú ẹ̀ hàn ìmọ̀ ń ta ń sábọ̀ ń lé o bí Tinubu ṣe gbọ́n tó tó lágbára tó ní influence tó tọ́lọ́run fún sí ọjọ́ tán bá fojú ẹ̀ hàn torí ìtọ́ ipasẹ̀ ẹ̀tọ́ ipasẹ̀ títí ẹ̀ ń tọ̀ yìí ọmọ Yorùbá ní kó síbẹ̀ inú wa sì ń dùn àwọn Haúsá gan ń wò àwọn sọ̀rọ̀ o wọ́n fún wa ní first time bàbá sì gbọ́n torí bàbá yẹn gan ò trust èèyàn àwọn tó trust Yorùbá ni wọ́n Yorùbá ló sì kó tira ẹ lọ wo gbogbo appointment tó ṣe ẹ rí i pé Yorùbá láìsí ni a sì fẹ́ bẹ́ẹ̀ kò lè tẹ́ àwọn ará yòókù lọ́rùn gbà tiwọn náà Buhari ṣe bẹ́ẹ̀ so Tinubu rí nǹkan náwó sí Buhari ṣe bẹ́ẹ̀ bí ara tí Tinubu ó fi á dá ní Yorùbá nation àwa láàkọ o àwa láàkọ o ẹ jẹ́ káwa náà gbọ́n nú tẹ̀yìn ò Tinubu ọgbọ́n burúkú <laughs> bàbá ọgbọ́n burúkú ń bẹ lórí ẹ bàbá gẹ́gẹ́ tẹ̀ ń bú ń jọ́ sí ó fẹ́ ṣubú ń tọ̀ ara ọgbọ́n burúkú ń bẹ lórí rẹ̀ ẹwọ ọgbọ́n tó fi mú ọ ní ìsìn ẹwọ ọgbọ́n tó kọ́kọ́ lò muslim muslim gbogbo wa náà la bú ẹ kíní kan ó pàpà ṣe muslim muslim rẹ̀ òun ló sì fi wọlé ọlọ́run tó gbé wọlé nu ó lùsì tán díẹ̀ ló kù Tinubu gbọ́n ah. ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀ o kì í ṣe Tinubu nìkan la ní láàrin àwọn ọmọ Yorùbá ibi tó tọ́lọ́run ràn sí ti ẹ̀nu o bí ó ṣe yà ló yà wọn o àwa yọ àwọn ọlọ́gbọ́n tó jù bẹ́ẹ̀ lọ ń bẹ́ràn Yorùbá ẹ jẹ́ a lo wàrà ẹ jẹ́ a bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ a lórí pípé fúnra wa n ti ń tán lọ́dún eégún Nàìjíríà o ẹ mọ́ bẹ́ẹ̀ bá ti ẹ̀ bá Sunday Ìgbòho jà ẹjọ́ jíjà ẹbí kó jẹ́jà ẹbí ọmọ ìyá ẹjẹ́ àṣẹ mẹ́lọ ẹjẹ́ àṣẹ mẹ́lẹ̀ ẹjọ́ so ẹjẹ́ sáré ka ìmọ̀ràn àwọn èèyàn wa ká tó mọ fèlèsì lọ torí ilẹ̀ ti sú ọ̀dọ́ kò ṣiṣẹ́ lọ́la ṣùgbọ́n a tún ṣe fàájì lọ́la náà a sọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ẹbí ló wà nílẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹbí ni ìyá wa tí kò yẹ wọlé kẹgbẹ́ sọ̀rọ̀ ẹbí wọn àti sálọ ojú ń tì wọn ẹ sì sọ̀rọ̀ lẹ́ni dáadáa mo rí yín bí kọ́mẹ́ǹtì yín ṣe ń wọlé fà fà fà ó yẹ wọlé sórí program TK Mọ́tọ́láni ẹ̀yin ìyẹn bá ń fojú sí ìyá ìlà TK Mọ́tọ́láni <laughs> yóò sì dáa fún yín gbogbo ẹ̀yin tí mò ń rí dínú mi fi ń dùn náà nù Adésínà Olúmúyìwá ẹṣẹun o ààrẹ èèyàn fún mi mọ̀ràn ó dáa ìmọ̀ràn tí ìyá wa fún wa lẹ́ẹ̀kan ń rè wo orí platform tán ni lọ wò ẹ jọ̀ọ́ ẹ mọ̀ fi mọ́ platform yìí nìkan ibi nìkan kọ́ mo wà lórí Facebook àwọn ọlọ́gbọ́n pọ̀ dáadáa ṣùgbọ́n àmọ́ ràn wa lọ́wọ́ ni platform mi tẹ́yìn náà bá ń jẹ ẹ́ sí ẹ máa dárúkọ wa ń bẹ̀ pé ah bọ́bì mọ̀ sọ báyìí bọ́bì iṣẹ́ ti gbọ́n pa rẹ̀ ibi tẹ́yìn náà bá ń jẹ ẹ́ sí bẹ́ẹ̀ ṣe dárúkọ àwọn platform yẹn lórí ibi ní ìṣèmí náà lọ wò wọ́n ẹ̀yìn èèyàn ẹ̀ rí mọ́ ẹ mọ́ bá ń kàn sí yan ọ̀rọ̀ yóò bá nìsan yóò ti dọ̀rọ̀ gbogbo wa once the issues don't affect them they they they affected just ranting and sensational sensationalizing the whole thing bẹ́ẹ̀ ni òyìnbó yín ti pọ̀ ju tíkì eléèbó ẹ sanwó èbò fún mi ọládélé taiwo ọ̀gbẹ́ni bobby please i need your number number mi wà lórí platform mo hide ẹ ni ẹ̀rí wà ń bẹ̀ mo fún yín lásàmẹ́ǹt wọ́n mọ̀ retí mẹ́sẹ̀gì yín tinubu is the best but the situation in nigeria is very bad at shape time kò sí bẹ́ẹ̀sì bàbá mi kò sẹ́ni tó bẹ́ẹ̀sì amọ́nìdí ara wa ni ọlọ́run ó fún tinubu ṣe ló yẹ kẹ́ ẹ sọ ọlọ́run is the best yóò dáa fún ìmọ̀ ọ̀pẹ nífẹ̀ẹ́ tinubu nobody is best o àfọlọ́run nìkan ọ̀rọ̀ ẹbí ló wà nílẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹbí ni o kábára wa sòdodo ọ̀rọ̀ good evening fàdípẹ Tọ́pẹ́ Ọlámilékan bí ò bá sí ìmọ̀ràn mi mọ jẹ́ kí èmi náà mọ fi lè ṣe lọ o ok mo ti gbọ́ ọmọràn ọgbẹ́ ní Bobby ó ní mẹ́sẹ́ẹ̀jì tí mo fẹ́ mm, bẹ̀rẹ̀ Yorùbá nation yìí i need your number n ò wá lè kọ nọ́mbà mi bí mo ṣe ń sọ̀rọ̀ èyí náà rí pé program tá a ṣe lánàá mo gbìyànjú àti kọ nọ́mbà tán máa pè sí ọjọ́ ó kọjọ́ márùnún ọjọ́ méjìlá ni wọ́n gbé kinní lé mi lórí ní eh, Facebook bí ọjọ́ méjìlá ni ọjọ́ márùn-ún báyìí mo ti gbìyànjú àti comment ẹ rí i pé gbogbo àwọn tó ń comment látijọ́ ẹ̀ mi ò lè dáhùn sí comment wọn kàn like mo love mo like tẹ́lẹ̀ wọn ó ti kí wọn ó ti sọ̀rọ̀ sí yín wọn ó ti bá yín ṣe ẹ eh, wọn ò jẹun ráyè bá yín ṣe ẹ̀yin ní ọ̀tẹ̀ yín bá lè kọ nọ́mbà yín síbẹ̀ ó kàn eh, mi ò fẹ́ kẹ̀kàn kọ nọ́mbà yín tó rọ́pọ̀lọpọ̀ ni ó mú nọ́mbà látìgbà tí mo ti fi nọ́mbà nàìjíríà nọ́mbà mi síbẹ̀ látàná báyìí àwọn tí wọn ò mọ̀ rí tó ti pè mí mo sì mọ̀ dítẹ́ ṣe ń pè mí ìjà wọn bára wa ṣe lọ́ọ̀kan báyìí ibi tó ti dùn wọ́n nù o ṣùgbọ́n ìyá wa ọládélé ẹ̀kọ́ nọ́mbà yín síbẹ̀ èmi ò mú èmi ò mú nọ́mbà yẹn já ṣe báwọn ọládélé Táíwò kí n rántí òtòrò owó nìkan ni mo mọ̀ ń rántí adésínà olúmúyìwá èèbó òyìnbó pọ̀ fún ìyàwó àtíkè ẹbí kọ́ ọ̀ǹgà ókèé ebi kọ́ o hunger ni mò ń sọ wá ebi ò ní pa wá ebi ò ní pa wá nínú gbogbo ohun tó wà lẹ́yìn náà láti mọ̀ láti mọ̀ yanjú ọ̀rọ̀ Yorùbá nation kò sígbà kan ń dágbà àlè dágbà fún is the best for Yorùbá as our president for now bẹ́ẹ̀ ni ìyẹn gan ló dùn wá ló tù wá nú dé ìyẹn gan ló jẹ́ kí Yorùbá nation struggle kó kó ṣe díẹ̀ you know ó kàn yẹ pé bí mo ṣe wá ń gbọ́ pé Tinubu lọ́wọ́ sí bí Sunday Igboho ṣe jáde ah n ò tí fẹ́ bìlífù ẹ o torí n ò tí fẹ́ bìlífù ẹ ṣùgbọ́n n sọ fún wa nù àti gbà bẹ́ẹ̀ ṣé ohun àríṣekọ́lá Yorùbá nation is the only solution bẹ́ẹ̀ ni o yóò dáa fún gbogbo wa ẹ jẹ́ ká máa fi lè ṣe lọ ẹ ṣeun ṣeun mi náà fẹ́ mu nǹkan kan kílẹ̀ tó sú kí n gbẹnu sí <laughs> yóò dáa fún wa kí n ṣe fàájì fẹ́rẹ́fẹ́ ká tó sùn oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe oníyàn ojoojúmọ́ ọlọ́bẹ̀ ojoojúmọ́ yìí ah, ó dáa ẹlẹ́bà sí lálẹ́ yìí oníńdómì náà sí bó sì jómi lókun lẹ́yìn náà mú gbogbo ẹ̀ náà àjọṣe náà níbẹ̀ ṣe ń bá mi ń lọ́ọ̀bù ètò tẹ́ ń bá mi ṣíà ẹ̀ ẹ̀yin tẹ̀ bá ti tẹ̀ ṣíà ẹ̀ tẹ̀ ṣíà o kí á láì ká láì kí á lè lò díẹ̀ bẹ́ẹ̀ ni ká lè lò díẹ̀ ká mọ́ fàṣírí wa sọ́wọ́ ọ̀tá ká má fún wọn ní moves wa wicked mi lọ dáadáa ìyá wa olúwatóyàn jábúlù bó o ní fàájì wọn ò tí ì rí kéèkì kíní tẹ́ ṣe o èèyàn àti dáàdi mo ti kíyín nínú show tá a ṣe last god bless you more years ìyàwó olúwatóyìn ọjàbúlù wọ́n ṣe wedding anniversaries bẹ́ẹ̀ náà ní baálé wọn náà ṣe birthday yóò dáa fún yẹn mi yóò gùn ẹ pẹ́ fúnra yín o ẹ jẹsù ẹ jòǹjẹ ọmọ láṣẹ Ọlọ́run ó dàárọ̀ owó yín i love you always adésínà ọlámúyíwá ẹbùsẹrìn God bless you. God bless you. I love you. Ọlọ́run á fún wa ṣe. Ọ̀rọ̀ Mohbad á sọ o. Á <laughs> sọ̀rọ̀ rẹ̀ o. Ṣùgbọ́n eléyìí tá a ṣe fi sórí YouTube ó ń jà ràìnràìn. Ẹ bá fẹ́ tẹ̀lé mi ń bẹ̀, n ò ní máìndì kẹ́kàn tí ẹ subscribe. Bí dátà yẹn ò bá gbà yín láyè kẹ́ mọ́ fojoojúmọ́ wa ní tá à ń ṣe ń bí náà là ń ṣe lọ́hùn. Ṣùgbọ́n ẹ bá lè subscribe tk mọ́tọ́lání ẹ̀ tí mi ò kí ń rí yín ní other side lọ́hùn o mi ò kí ń rí yín ní u and tubo ọ̀gbẹ́ni Bobby náà ni kẹ́ ṣáàtì fún ẹ bá ti débẹ̀ ọ̀rọ̀ mi ti ń yé yín ò fẹ́ mọ dárúkọ ẹ̀ jù orí Facebook ti gbálẹ̀ ọ̀gbẹ́ni Bobby náà ni àwọn èèyàn kan náà wà ń bẹ́ẹ̀ ń bá ti jẹ́ pé wọ́n máa ń fà mí sí rìn tó jẹ́ pé n ń ṣe bí náà là ń ṣe lọ́hùn wa tiẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ live show lọ́hùn ṣùgbọ́n mo fẹ́ ká pọ̀ díẹ̀ sí ẹ rèé subscribe ń bẹ̀ náà subscription wà lórí ibi náà ṣùgbọ́n ibẹ̀hùn ló dùn mọ́ mi kẹ́ ẹ ti subscribe ẹ fi subscription rí ibi ilẹ̀ ẹ rí subscribe lọ́hùn ọ̀gbẹ́ni Bobby náà ló kọ mí ń bẹ̀ ó ti yé yín ó ti yé yín yóò dáa fún yín awo awo awo ẹ̀wà pàdípàdí <laughs> ẹ lọ bá mi subscribe ń bẹ̀ náà ẹ jẹ́ ká máa ríra wa ń bẹ̀ torí àwọn àlejò ló pọ̀ ń bẹ̀hùn ibẹ̀ yẹn dẹ̀ rèé ó ní bí àyè gbà wá díẹ̀ ń bẹ̀ yẹn lóòótọ́ ọmọ ń jẹ dátà ṣùgbọ́n àyè gbà wá díẹ̀ ń bẹ̀ ẹ̀ àyè gbà wá bí community community yẹn wà striking ju ti bí lọ. ẹ má torí mi ẹ̀ẹ̀kọ́ tán ṣe fẹ́ kọrin ni àbí nǹkan mílẹ̀ tún sọ ẹ má torí mi mo ṣáà ń yí ọ̀rọ̀ yín mò ń fà mí mí ìlẹ̀ mo fẹ́ sọdọ̀rin nù ẹ má torí mi tíkì má torí mi mọ́tọ́lá ní má torí mi mo fẹ́ kọrin mùsùlùmí <laughs> bọ́ọ̀bì ló ṣe ẹ náà <laughs> bọ́ọ̀bì kí ló ṣe ẹ ó dá yín tèmi ẹ má dá ìyá ìlú wọn máa ń fà mí sí ni ọ̀gbẹ́ni bọ́ọ̀bì ẹ kú ètò ẹ káàbọ̀ orí ọ̀fẹ́ lẹ adésanmi adéọlá god bless you and i love you all bye good night have a great night rest. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni you àti túùbù free ah, ah, ẹ ṣe máa ń ká mi báyìí náà <laughs> adéṣínà ló wá mú ìwà ẹ ṣe òun ẹ ń bá láyà kó wá wọ ẹ pàdé mi ń bẹ <laughs> God bless ọ̀gbẹ́ni Bobby náà ní kẹ ṣáàjì fún ẹ bá ti tẹ ọ̀gbẹ́ni Bobby ẹ rí mi bẹ mò ń rí bẹ ní ìsìn program mò ń rí èrè package ẹ ti ibi tí àwọn warriors Yorùbá Nation warriors tí wọ́n ti sọ̀rọ̀ wọn ò fi kún wọn wà gbé sórí rẹ̀ kílẹ̀ ò tó ṣú yóò dáa fún gbogbo wa bẹ́ẹ̀ bá ti rí ẹ̀kan máa ń láìkì kẹ́kọ̀ọ́ ń bẹ ẹ mọ̀ dátà yín bẹ mo fẹ́ yín fún wàhálà ṣùgbọ́n ẹ subscribe kí n mọ̀ rí yín yóò dáa fún yín. Ọlọ́run yóò dáa fún yín tí ó pọ̀ ẹ ṣeun ṣeun.